من الأسماء يا ملائك الاسم إلا هو وإن كتبنا نشكره يا رب عابنا كأيوب إذا آمنته بعد بلوانه وما كان من ربي فإنك ربه وما كان من مولى وإنك وأنجح لنا منك المطالب كلها وحقق لنا بك الذي قد رجعناه وأسهل علينا بالذكر ربنا من السرور والسرور ما نحن نخشاه وأنزل علينا الفضل يا بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والبلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا الحمد لله رب العالمين المتوحد في كماله أن ينطلق التجري الأمور لا يشاركها لا يشارك فيها ملك مقرر ولا رسول مرسل ولا أحد من خلقه أحمده جليله وأشكر أن يغني ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من رحمة رحمته ويخاف عقابه فأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا مؤبدا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وقل يذكره وتسمعين تسلمين أقوى يمكن في يتلقى النبي صلى الله عليه وسلم فيذكره ولك من ذكر الأسبوع اللهم اجعل الكون شاهد مني وخير من يكون عليه حتى الله يكون عليه يا الله كرم النبي صلى الله عليه وسلم إنه للجامع كم يكون من المرأة كل يوم تقول الله لا تكون يا الله كما قال على الكون Kakama ya Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọ̀nà tó máa kó bí ẹ̀kọ́. Wọ́n tó kéde àti ìwé ìyá tó pàdé rẹ̀. Kakama pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọ̀nà tó máa kó bí wa ọ̀nà kíkì ìṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àti ìṣẹ́ tó bára ṣe rẹ̀ ọ̀rọ̀ dákun pẹ́sà lè ní àfihàn rẹ̀ kọ́lájà kò sọ rẹ̀ àdéhùn tó bá ọ̀rọ̀ ẹgbẹ́ dáàmú sọ yóò máa takò ìṣẹ́ dáàmú sí àti ìṣẹ́ dáàmú sí yóò máa takò dáàmú sọ ọlọ́dọ̀ àṣọ wọn rẹ̀ kọ́lájà kò sọ rẹ̀ ọ̀dà wọn láyé oníyàn ọlọ́run ká fún àjẹ́ àmọ́ wa mẹ́jẹ̀ àwọn ẹ̀ka ìdílé rẹ̀ mẹ́jẹ̀ àwọn ẹ̀ka ìlú mẹ́jẹ̀ àwọn àgbẹ̀dá rẹ̀ nígbà tó wá nílẹ̀ àtiwájú ọlọ́run wa ọlọ́run náà kò ní kọ́ nípa ṣe ń tẹ̀lé wa. náà àwọn òbí wa tí àwọn àwọn ọ̀tàlá fi wọ́n ti sábà kì í wá nínú wa ọlọ́run ká jẹ́ kí a lè wọ̀ pẹ́ محمد رسول الله صلى الله عليه gbogbo gbàdá ló sọ àtúntò sọ gbogbo ibi tọ́lọ̀ ti pé kájọ wúke ibi ká tó tó a tó kan ká tó padà níbi àtúntò yà ti alihamudulilayi àwọn àwọn wa ní òbí ni kò tó òwò ni náà òbí ni ó ju òwò lé àwọn àwọn àwọn bàbá àti àwọn ọmọ ìjọ ṣíṣe àwọn ọmọ wọn kọ̀dọ̀ ọ̀rọ̀ bùkà ńlá sàmùdù ìlà ìlà wàbílúwà wàbílúwà ìlà ìlú ìṣàn alhamdulilà ọ̀rọ̀ wọn bò òṣìṣọ́ àfọ́ àyè tí máa fún yọ torí àwọn bàtà tó fọ́n àfáwọn òbí wa àwọn èèyàn fẹ́ nìyẹn tí gbogbo ayé bá ń bá wa sàkó bí àfáwọn lè gbà sáwọn méjèèjì tàbẹ́nìkan ni wọ́n bá ti sàmì àmì owó ti tẹ̀sán mọ̀ ṣáájú àwọn gbogbo ayé ẹ̀ńtọ́ ń bá wá sí àfáà tiẹ̀ ní bàbá rẹ̀ tó tún ṣe àfáà rẹ̀ ní màmá rẹ̀ tó yọ ọmọ yóò ti yọ ọmọ yóò ti mánéjì ọ̀ àwọn àfáà wa lẹ́yìn àwọn òbí wa nínú oko àwọn àfáà wa àwọn àfáà wa àwọn àfáà wa ti ṣe ọ̀pọ̀lọpọ̀ wà fẹ́ táwọn afọ yìí tọ́jú ẹ̀ dáhùn bí mà fẹ́ fẹ́ fún wọn yé àwa afọ wa ọlọ́run ti gbọ́dọ̀ wọn ó gbé gbàgbé ó sì fún wọn fún bàbá ní ẹlẹ́nu lọ́rùn àmúyá rẹ̀ àwọn afọ àwọn làwọn afọ àwọn òbí wa làwọn òbí wa ṣùgbọ́n tí a bá

bóòlù ọmọ òṣèlú máa ń tì wọn tí wọn ìgbẹ́kẹ̀ kó kí mú ó tún wá kó àwọn náà àwọn àfa náà nínú náà ni ó kú bóòlù ọmọ òṣèlú máa ń wọn ọmọ òṣèlú máa ń wọn tí wọn ìgbẹ́kẹ̀ tí ó fi mú wàláyé àwọn nínú ìjọba tuntun gbogbo àwọn àfa pátá sì tó dé níjókòó yìí bàbá o ṣùgbọ́n dàpọ̀ ẹgbẹ̀rún wọ̀ sùn mi ráàlì títí ìdá yìí ẹ̀dùnkọ́ mi máa dùn mo ti wá lọ ní ètò yóò jẹ́ ọdún méjì tàbí ọ̀kan tàbí mẹ́ta ní ọgbọ̀n ọdún sísun kọ́nà ń jọ ọjà yìí kọ́nà jọrọ wọ́n dàrú lẹ́yìn náà sàrọ̀ bẹ́yìn tó bẹ́yìn náà yàgbé yìí ni tífìlà sọ̀rìràn mo kéwú lọ́dọ̀ àwọn onígbà mo ní ìdí tí ó ti ń fi ìdàkéwú mọ̀ ní kéé ṣe pé ẹ̀wẹ́ ẹ̀wọ́n makùn bí kẹ́kẹ́ máa sọ bẹ́ẹ̀ tí mo á fẹ́ fún wọn lé ìdí náà wù ní àpá gbàyìn náà dẹjà àjọmọ ń fanu kíláàsì yìí tó àwọn náà ò lè pè wọ́n ọ̀dà rọ́tà ní àtàdá rọ́tà ní ìyàtọ̀ lọ́dọ̀ ayélujára ìjọba máa sọ ọ́rùn àwọn èyí wọn kí wà kẹ́ńdà kò sì ní ìjẹ́rìí lọ wà táyì ìjẹ́rìí lẹ́yìn ọ̀kan nù àmọ́ tí òun sọ bẹ́ẹ̀ sí mi torí wípé àgbọ̀dọ̀ méjì wà dẹ̀wò bẹ́ẹ̀ sábà tí ì rí àwọn náà lè fẹ́ máa ní ẹyọ kọ̀ọ̀kan tí ń gbà bí ẹni pé kí ń jẹ́ ìdìtì bíláàtì bẹ̀rù àwọn náà lè rí ọlọ́run wá jọ sí ajẹjẹ òde méjì àti ìṣèlú Afa a ni wọ́n jókòó yìí o ọ̀sán mi rè ọ́ wá sí mi là wàlláyé fẹ̀kìlù kí wọ́n jókòó bí ilé níbi àdéhùn níbi àdéhùn tó fi mí fi àfọ tí sábà fi bí lónìí tó sì dóore tí báyìí tí lómi ọmọ àtọmọ tó ti ọlọ́ba jẹ́ òkú yẹn ọlọ́run bí àyè pẹ́ o yọ bá ń fi ìyọ̀nù ẹ̀ka yìí o èyí tá à ń ṣe yìí à ń ṣe ní gbangba tí ọ̀rọ̀ jù bá lọ èyí tá àwọn ọ̀dọ́ fún náà fún yín ní kọ́rọ̀ kọ́nà oṣù bẹ́ẹ̀ ọ̀wà gbangba àánú ọmọdé kẹ́lẹ́ yìí wọ́n yá àánú bàbá wa ọlọ́ba jẹ́ òkú yẹn mo fi ilé ẹ̀kí wa jẹ́ bàbá ẹ̀ má kò tẹ̀lé tẹ̀lé níjókòó tí àdánwò bá di ojú ẹ̀ wọ́n wà máa fi sí ọdẹ lọ àbá àdánwò dojú ẹ̀ nìyẹn àwọn èèyàn wà yá pé ó ti sọ sí wọn wọ́n lè ní àmọ́tà ṣe ṣe bá ìṣúná ìṣẹ́ wọn wọ́n máa mójúmó bí lẹ́gbẹ̀ẹ́ kan sí wọ́n sì máa náà fílà kí wọ́n wá fún un fílà wọn dé kí wọ́n fi pé sí ọdẹ lókù ọlọ́run alọ́sọ̀ àdáwọ̀ lè jẹ́ kí àdáwọ̀ bẹ̀rẹ̀ tó báyé láti bẹ̀ mọ wá ń kí dọ̀tún tí àwọn ọ̀bàbà ti takókò wà ní jẹ̀mọ́ àṣẹrí pé ọlọ́run ti dúró ti ìsìlámù yìí bí a ti àdéhùn kọjú ọ̀kọ́jọ́ ìyàtí ọwà lọ ìdájọ́ kiri níbẹ̀ insha الأولى الكرام من أم الدنيا من مصر أسأل الله تعالى أن يوفقهما بما يحبه ويرضاه وأن يجعل مكان خوفهما أمنا وأن ينبت لهما ذريتهما نباتا حسنا وهو على ذلك قدير وبالإجابة جدير نرحبكم نرحب بكم بكل لسان نقول أهلا وسهلا ومرحبا بكم شيوخنا أنا من مربوط الأزهر وأنتم شيوخنا ولا بد أن نقول الفضل للمتقدم حياكم الله وإياكم mo tún fi àsìkò yìí kí àáfà àti bàbá mi àṣẹ àbùnàkù tí wọ́n tún wọlé báyìí kọ́nà ìjọba àdìpọ̀ ti kárí wọn pẹ́. jẹ̀mọ́ra gbogbo ẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ ìgbàkúnjẹ́ ìdẹ́ńkálẹ̀ ntí wọ́n rán mi mo kéré púpọ̀ ẹ̀ka bá ń bí alọ́pàá tán lá fún tó àwọn àdìsọ́nà kọjọ́ kọ́ wá sọ èmi níbi àti wí kọ́ sọ èyí náà níbi àti bọ́ nígbà tí ọlọ́dọ̀ wà balaba mo ní sẹ́mídẹ́ẹ̀dì mi ọ̀dà mo ní ìtàkùn ọ̀dà ń bẹ̀ èwo wá lẹ́gbàá wọ́n láti gbọ́ ṣẹ̀gbá sí i mo ní sí bàbá tẹ̀ rí rẹ̀ mo ní sí ìyàbá sí nǹkan wí abúrú ni ọmọ lọ́dọ̀ rẹ̀ sẹ́fẹ́ yóò ti gbọ́ ẹ̀bọ́n ló ti olè sáré ti bí bọ́síkà ọsọ gáàsì wí ẹ ń sọ̀rọ̀ ẹnìkan ó ti sìn ó sọ dáadáa ṣùgbọ́n wàtá àdó àwọn a si á sì kọjú ẹnìkan tó sọ dáadáa yìí lọ àwọn ọmọ wa gbé níta àwọn àmọ̀ wa gbé gáàsì tó súnmọ́ ká mọ̀tò pàdé mọ́ sẹ́ni kọ̀ọ̀kan tó lé di mílíọ̀nù nígbà táwọn ti kú òbí ọlọ́dún ọjà sọ níbi sọ náà níbi lọ lánàá wọn bú

àdéhùn ìdíje tí wọ́n ti sọ wípé ìdí ń tọ́jú lára àwọn èèyàn náà ní ẹ̀ńtọ́jú lára tiẹ̀ kódà àwọn èèyàn olùjọ ẹ̀sìn ọlọ́pàá mọ̀ báyìí wọ́n lajọ sọ sọ rẹ̀ ọlọ́pàá mọ̀ báyìí wọ́n bẹ nínú ẹ̀sìn kára fọ́ọ̀mù láti di ọmọ akẹ́kọ̀ọ́ lójú ọ̀nà ètò ìlera torí nǹkan méjì torí nǹkan ẹ̀kọ́ tí mo gbọ́ ni pé wọ́n náà dọ́kítà rẹ̀ dọ́kítọ̀ mo fẹ́ di mẹ́tíkù sùúrù dọ́kítọ̀ gà ẹ̀yìn dọ́kítọ̀ ọ̀dà ìwọ̀n ọ̀gá ni ó wà ọ̀dà òde yìí tí o bá ti ní náà wọ́n kò ní o lé mi dọ́kítọ̀ mo ní ìṣàkóso dọ́kítọ̀ mo wá ní mo fẹ́ pèkán èyí mẹ́tíkù sùúrù látọwọ́ yín nǹkan kan ló sì ti gbé lọ́wọ́ ṣe é ṣe sọ méjì ní tí mo gbọ́ ni pé àwọn dọ́kítọ̀ ìta rẹ̀ wọn ni àtọ́wọ́ ti lórí èmi gbà a bá ti níbẹ̀ nígbà fọ́ọ̀mù tí a bá níbẹ̀ kọ̀ kí máa bẹ̀rẹ̀ jẹ́ ìrẹ́lẹ̀ yìí lọ. ọ̀dà ẹ̀ ọ̀gbà gbogbo ẹni bá ti pẹ̀lú ìnira pẹ̀lú òkè nínú tí máa jáde bí alákọ̀ọ́kọ́rọ́ kò ní kí ibi ìsọ ìlú ìdẹ́nu kò ní kí sọ àyè ìdẹ́nu kò ní kí sọ gbogbo ọmọ ìdẹ́nu láti àwọn ọ̀rọ̀ àkúwọ̀tà ìlà ìlà. ẹ̀yà kan kọ̀ wá sọ pé ẹnì kí ìjẹ́ àwàdé ọmọ adé sọ bẹ́ẹ̀ o wọ́n a sọ mẹ́jọ fún un náà fi ń tàkì ráàdì gbogbo ẹni tó mọ̀ wá bá ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà wọ́n bá ní sọ̀rọ̀ wọ́n bá ní sọ̀rọ̀ bákan náà gbogbo àwọn tá a wọ́n wà pẹ̀lú òkèèrè náà lórí ìjáàlì lórí programme ọlọ́run dàpọ̀ máa bá ní ti àwọn náà tó dùn lẹ́gbẹ̀ẹ́ àti àkàǹfẹ́ sọ́yì jẹ̀mọ́ à ọ̀bẹ̀ nǹkan ti tafsiri sọ́ọ̀tì àjà sọ́ọ̀tì ìdúrà بودي أن أطلبكم إلى ما جاء في صحيح البخاري عن من حديث إياد ابن الإمام المجاشري إياد صحابي جليل أنا هو قرآن فترة ذكر أن صحابة قبل أحد قولته وجدوا واجب قالوا قيل رسول الله صلى الله عليه وسلم قبل الباب وترى في الجنة أنا دي واجب وفيما صفوه ìntọ́ lọ ń tẹ̀sẹ̀ fún ìlú náà tó lè olùsọ́kùnrin ọ̀rọ̀ ìdìbò àti ti bọ̀rọ̀ bọ̀ ibi ìwọ̀fẹ́ ká fi ọ̀rọ̀ sẹ́yìn torí bàbá tí lọ́ta bá ti ń bọ̀ á máa padà bẹ́ẹ̀ anígbè tá a bá ti gbà máa ń tá a gbà ìsọ́mù rẹ̀ ti dè ọlọ́run tó fún àtìlẹ́sì nínú ẹgbà wáyé pé ìnàmà àtú ìnàmà àtú lé àbùkẹ́lì àtàwọn àbùkẹ́lì àbùkẹ́lì tí wọ́n bá ní kí ló tó fi sọ lóṣìṣẹ́ káàtọ̀ kọ́lọ̀ ló fẹ́ jẹun wò lóṣìṣẹ́ lóṣìṣẹ́ mo fẹ́ ti àdánwò kan ni wà á bùtẹ̀ yí àdíjà gbogbo ẹ báwọn náà mọ̀ ẹ́ bó ṣe ń ṣe mo fẹ́ pàdánwò kan náà ọwọ́ ń bí apẹ́ṣẹ́ ẹlẹ́dẹ̀ àtijọ́ àníyàn yìí bẹ́ẹ̀ ṣe wọ́n yóò di wípé bá wọ sí wa ní bá ní wà kò ní nǹkan ọ̀rọ̀ kan bẹ̀ tọ́jọ́ pé táwọn mi ìbá kó bẹ̀ ebi tí mo fẹ́ ìjẹ́bí bá kó bẹ̀ kó sún mọ́ kí n má jáde ń bẹ̀ pẹ̀lú mi sọ́yìn. àdébí sọ fún bọ́ọ̀lù ìjọba ní ọbẹ̀ fẹ́yàwó rẹ̀ ọ̀dìyà gbogbo tí ó ń tí ó mú wá nígbà tí àbúkọ́ ní ìbá dìde tí ó parí ọ̀rọ̀ kan gbogbo ẹ̀ ló tí ọ̀nà kan. sọ gbẹ̀mí pọ̀tẹ́tẹ́ ọwọ́ kíyàwó máa bọ̀ àdébí ìjọba sẹ́mi lọ lẹ́kùn ní. ẹrù kan ni o. kìí ṣe pé ìyàwó ọ̀dún ìjà kan lè bí ilé rẹ o no fúnra oṣù ọlọ́run ti kọ ìyẹn ìlú ni wọ́n máa sẹ́mi lọ lẹ́yàwó torí pé ẹrù ìyàwó ju ilé oṣù ọlọ́run lọ jẹ̀mọ́ ìtàkì ẹ̀ra mú ní àjẹwò tààlẹ̀ yóò rí nù wá ó kú mo bẹ̀ tó o ní wípé àtẹni tọ́lọ́ ń pẹ́ kiri ní kùrì ọ̀pọ̀ ìjẹ́ lọ ọlọ́run ti pè é kọ̀ọ̀kan pé ìyàwó tàbọ̀kọ náà àrùjọ kọ̀wọ́ bẹ̀rẹ̀ fẹ́ àtúrò nílẹ̀ láàyò sábà náà yẹ fáàlù ta yóò ti dẹ̀kọ́ bẹ̀rẹ̀ obìnrin tó wọ́n lọ rẹ̀ mú dúkìá rẹ̀ ju dúkìá rẹ̀ lọ bóun ló fi mánéèjì ẹ̀ kí èrò ju rí ọlọ́run àdéhùn ni à ń wò pé kò sí bó wà láì kò sí kò kí ọmọ náà lọ́sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ ọkọ̀ tó gbé wájú wá àtìyàwó ẹ̀ lónìí o kó o ti wà á lè búrẹ́dì pé mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó ń jẹ ayẹyẹ látọ̀jẹ́ ká tó jẹ fún ọmọ tó o lè sọ. ilé ìkú kiri lọ́dọ̀ tó ti kà sẹ́yìn sọ́tọ̀ mọ́ àtọ̀lẹ́ adáwọ̀ ni ṣùgbọ́n àwọn ìpàdé wà pẹ̀lú rẹ̀ iná máa bá àtò lè àbùtẹ̀lé ẹ̀ka wà àbùtẹ̀lé ọwọ́ ń bá ní sọ̀rọ̀ yùwá kírò hàdà rọ̀ṣùn wọ̀nyí ثم يعلمنا ربنا سبحانه وتعالى معاملتنا مع هذا الرسول الكريم النبي صلى الله عليه وسلم قال يا بني روى البخاري يا ايها الذين امنوا ممكن اقول لا تقدموا بين يدي الله ورسوله afọwọ́ yà kúkú lè hábúrò yìí wọ́n kàdá tàkọ̀ jámù bẹ́yìn yẹn ti bá yìí wọ́n sọ yá ayọ́ ẹ̀mí na àmọ́rù láti tàkọ̀ jámù bẹ́yìn yẹn ti bá yìí wọ́n sọ jama'a ajabu tó pẹ̀já akọ́kọ̀ olórí àtẹ́lẹ̀ ti wa sọ́kọ̀ bá fara àtìgbà gbogbo tó lọ bá sọ pé káàdà bí o sọ fún wa pé ká ṣe fáńdà bí bá ti sọ pé ká ṣe ni ká ṣe o láti kọ́ ti mú bẹ́yìn lẹ́yìn ìlà ìwà ìṣòro mọ́ tó sọ wípé ó gbèjì bó ṣe yẹ lọ ẹlòmíì sọ fún gbèjì bó ṣe yẹ lọ lóbi sọ́ọ̀tì ẹlòmíì òbòdó bẹ̀ lè sọ́ọ̀tì àwọn bí àwọn àfọwọ́lẹ́lẹ̀ pé ẹ̀yìn ẹ̀sẹ̀ kúrò làkàtà náà wọ́n ní àlàkàtà náà tún bẹ́yìn ẹ̀sẹ̀ yìí àtẹ̀yìn alhassanatu bẹ́ẹ̀ tí wọ́n bá ti ní ń boni dáadáa ń gbé àárín aburú méjì ń dáadáa kì í sẹ́nu sayyidatul ifrah wa tafriq láàrin àtẹ́jù àti àti èso ibẹ̀ ń gbadéwà o ibẹ̀ ń dáadáa wà ẹlòmíì gbọ́ ẹ̀sìn olóògbẹ́sì lè tán ọwọ́ á ní ẹ̀dùn olè gbogbo àwọn ọ̀rọ̀ báyìí sí bọ́lọ̀ ìjẹun ó yẹ ká tún lè máa ṣe láyé ó fi ìbáyìí lọ màmá tí àkùbá àbílẹ̀ lápò lọ́wọ́ ìfọ́tí ìwọ̀n bẹ́ẹ̀ rẹ̀ ní ẹ̀rọ ṣe mo ti nǹkan kòrò sí ìwọlé. Oníyànjú àti bá bẹ̀rẹ̀ ọ̀dọ́ láti ṣe. Ṣé àwọn mùsùlùmọ́ tí wọ́n bá tí wọ́n bá lè tètè gbé wọn tó ṣe bá bẹ̀rẹ̀ ṣe wọn àtàkùn náà sí padà. Lọ́wọ́ ìfọ́tí ìwọ̀n bẹ́ẹ̀ rẹ̀ ní ẹ̀rọ ṣe. Oníṣẹ́ pírọ́blẹ̀mù wọn mo gírígírí mo jẹ́ èyí nínú ìrìnàjò àtàwọn ìlànà wájú ọwọ́ lọ wọ́ bọ̀ mọ́tẹ́ ló ń tẹ́lẹ̀ ibẹ̀ yá ti sí ro ibi kan màdá wà ní nínà ibi kan màdá àtúntò àyíká màdá wà ní là láti pàtí ìwọ̀n rẹ̀ lẹ́yìn ìgbà ìwọ̀ sórí. èyí tó lè ń bá ti di àtìkò àti bó ti sọ nínú ìbáàdà bẹ́ẹ̀ ní títí apáta àfa àti sùnmọ́ àyè. apáta àfa àyè dà láti pàtí ìwọ̀n rẹ̀ lẹ́yìn ìgbà ìwọ̀ sórí. ẹyin ìlú mi ẹ má máa ṣáájú ẹlẹ́ẹ̀yẹ́ ti ẹ̀jẹ̀ ẹ̀ẹ́mẹ́yẹ ẹ̀ẹ́dẹ́gbẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́lẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́gbọ̀nà fẹ́ rí bẹ́ẹ̀ jẹ́ ilé ìtàlọ́sọ ẹ̀ padàbalẹ̀ ẹ̀yí alẹ́sọ̀tọ́lọ́rù ẹ̀ má di ọ̀rọ̀ mẹ́lẹ́nu òun láró sí i àwọn inú ìyí ààyè inú jàmà bí ìbùkún náà wà máa ń sọ àdéhùn yóò fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ fa ìkẹsẹ̀ yọ ńbẹ̀ ṣùgbọ́n àwọn àti ìbẹ̀rẹ̀ tó mọ̀ fẹsẹ̀ múlẹ̀ wọ́n ní oṣù ọlọ́run ní oṣù kó ń kọ̀rọ̀ ìjọ kan ẹkún ìpọ̀ lójú ẹ̀ طاووس الضايلي وانا بقول لكم انا في البيت يا محمد انا ما استفدتي انتوا بيزكم انتوا ولا قمر بيزكم ولا سملا يريني اه سوري والله ما سمعت bí ìgbà wa tí ó mẹ́rin rí ní wà lọ sí gbogbo ayé ní tó kù fọ́ ọmọ tó ṣe kẹ́ni rí sí mi. ọ̀nà bá máa sọ kọ̀pẹ́sẹ̀ kò lẹ́nu tó ṣe ọlọ́run láti ṣùgbọ́n ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ kẹ́ni pé kéèyàn máa bẹ náà kọ́ kẹ́ni rí sí i bíbá kí bẹ̀rẹ̀ lẹ́ni ọdún ọgọ́rùn-ún sáàjì ń mọ̀ ṣe o ṣe ń dẹ̀wọ̀ ṣùgbọ́n ìrìn ni okó nílé àbọ̀. kí ló fà àwọn àgbàlagbà rèé wọ́n ní kí wọ́n bá fi ayé rẹ̀ pé nínú bàbá rẹ̀ àtọmọ rẹ̀ mú kan. ẹni tó kù kọ́ fẹ́ máa bá gbáyé ṣé bàbá rẹ̀ fẹ́ máa bá gbáyé àbọ̀mọ rẹ̀ mú kan. àwọn àgbàlagbà wá ní omi tó ní ẹ̀ ọba ti farabalẹ̀ láti mú ìtọ́jà àwọn òní torí pé bàbá rẹ lóṣù tó dáa tó wọn ò lè ṣàdúrà fún pé ẹlẹ́yẹ rẹ yọ ṣàdúrà rẹ bọ́tà mi bàbá rẹ ti bá jẹ ìlú rẹ ọmọ rẹ ló bí ọ bẹ́ẹ̀ ni bàbá yìí bá ti gbò gbòǹgbò tó ń bá tí wọ́n wọ́n sí àyè òjò bàbá yìí ẹ̀rọ tó kẹ́ ẹ̀jọ̀ máa ṣe rẹ̀ ìrìnta ni o ìlọ ọmọ rẹ tó ọba lọ rẹ mú ọmọ tó ọba lọ fún bàbá rẹ tó yẹ ẹjọ́ bá yọ ọkọ tó jẹ ìlú àbá ti lọ ọmọ rẹ ọmọ kú ìlú ẹ̀jọ́ dà ìlú àbá ti dá jẹ̀mọ́ra ẹ má lọ kí kìfà máa bọ́ bàbá rà jàǹdẹ́bì ẹ gbọ́dọ̀ máa lọ́wọ́ tó ẹ fẹ́ mú mi ní lóòótọ́ bọ́lọ̀ ń bá ti sọ tó gbé lẹ́nu sọ̀tọ́lá ń lọ bẹ́ẹ̀ ni ẹ ti gbà. wàtàkùnlọ ọlọ́run tó ń bọ̀ yìí bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ yìí lọ ẹ bẹ̀rù ní ọmọ rẹ̀ ṣé ń lọ sí ọ̀tá ṣẹ̀mí ìrìn àyè ṣẹ̀mí ìrìn bí àṣìwáyà ti lóyún. àníyàn sí ààrẹ ìgbòho gbogbo tẹ̀sí pátá lọ́wọ́ ti bọ́ gbogbo tẹ̀sí ti fẹ́ lọ́wọ́ bá máa sùkárù ààrẹ yá àyíwá ìdádúmínà àmàlú látàkùkàrù àṣùwádàkùn فوق صوت النبي ولا تجهروا له بالقول كذلك ربكم لبعض تداول كتاب الرحمن لعباده المتقين يقول سمعت بما تدعو فيقول ما هو قول أصواتهم قول أصواتهم إيه برضو بوين ohun sókè tí àgbẹ̀bí gbẹ̀gbẹ̀ lóyún kóòlù ló fi wá lọ gbóòlù màdánì sọ̀tọ̀ lọ́wọ́ jẹ̀mọ́ àtàkùn fúra bọ́sù alẹ́ pàdé ní ìlà fúra bọ́sù alẹ́ ní pàdé ní ìlà mẹ́rin bẹ́ẹ̀ àníbi sọ̀tọ̀ lọ́wọ́ ìlànà náà ọlọ́run gbà lò láwọn ọ̀rọ̀ bàlọ́ kan tí ọ̀bẹ lò mí lò bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ bí ní ìbàlú àpàdé ní ìbàlú ìgbé yìí fún ni wọ́n máa dá ìlú ìdúró ìlú fún bùrọ̀ bùrọ̀ kù báyìí bá ti bẹ̀rẹ̀ kù yóò kọ̀ dá ìlú báyìí bá ti mú lẹ́yìn yóò tó kọ́ yìí jùlọ wọn sọ wípé hàmà ṣe ṣe ìyà bùrọ̀ sọ̀rọ̀ wá máa rọ̀ sí ìgbàjà pàtó abudu bìrì dáadáa akọ̀rọ̀ àlọ́ wáyé muhammadu ẹni tẹ́ ìdí ìbùwọ̀n tọ́wọ́ ajẹ́ ìyá pẹ̀lú ọ̀dọ̀ ọba láti mọ̀ pé ànábì kò ní ìbùrọ̀ ọ̀pọ̀ àwọn ànábì ọgbọ́n lọ́dọ̀ máa ń fún gbò káàkiri náà jẹ́ kẹnu wọn. ìbùrọ̀ ọ̀pọ̀ wa farabalẹ̀ nígbà tó gbọ́ bàjẹ́ lẹ́nu àbúkájẹ́ àtẹ́lẹ́ lọ ìrírí kí ló fà tí ó fi fọ́n ṣe bá sí ànábì sọ́kùn lọ́wọ́ àtẹ́lẹ̀ a sì gbọ́ ní ọ̀tọ̀lọ́dún bàbá wọn pé déè ti sè ọ̀bà ní ọmọ ìfọ̀ bọ́ọ̀lù sáré fọ́ba di forí wa kó forí di àná wọ́n ní bí ọlọ́run èsì fọ́ àtẹ́lẹ́ fọ́ màálù bàbá tí aláwádé ó ní yóò ti ní ọta lórí odò tí ó bá yẹ mọ̀ tí ó bẹ́ẹ̀ mọ̀. Tade ó rè púpọ̀ dẹ̀ fún ọ̀rọ̀ pẹ̀lú ìdí. Yóò ẹ̀kọ́ kí ẹ̀yìn wà lọ fà. àpọ̀lẹ́ ìlànà bí olówó ṣe ìwọ́n ní ìjọba ìṣẹ̀lẹ̀ ìjọ ẹ̀rọ ìṣọ̀lọ́ màtà lọ ń pẹ̀lú pọ̀ kí ló wá pọ̀ sí ànábì ò ìsọ bí ìyára rẹ̀ kúkú tó jẹ́ ìbá sọ nítorí ní ẹ̀kọ́ lẹ́yìn rẹ̀ tí sọ̀rọ̀ kan ìdá fún ti fẹ́ sí ọ̀rẹ́ ìlójú ọ̀nà wà bọ́ rẹ̀ buhari ló kọ̀ọ̀kan jẹ́ máa ń pè fún àwọn àgbègbè lápẹ̀rẹ̀ wọn máa ń pè ní ọ̀jẹ́ ìdí ẹ̀rẹ̀ lápẹ̀rẹ̀ nígbà tí wọ́n ti ọ̀rẹ́ rẹ̀ kan wá ìdókòó ti sí ẹnu ọ̀nà sọ̀rọ̀ tí ń dábàdà géètì ti ọ̀kẹ́ gbé àjẹ́ǹdẹ̀ àwọn ọmọ àjẹ́ǹdẹ̀ àwọn

bùrọ́ọ̀bù ló lẹ́yìn ẹlòmíì ìtọ́ ọba lọ ní pẹ́pẹ́ ọba lọ ìdí òjò yẹjú àtàrà jẹgbẹ́ lòdì tara kọ́ lọ́dọ̀ ọlọ́run tó ń tó dúró lẹ́nu ọ̀nà wọ́n ti gbọ́dọ̀ kọ́kọ́ mọ́ ni ọgbà tẹ̀ lọ́wọ́ rẹ̀ kọ́sálù ó náà gbá kámú ni. àbí olùsìn yẹn ibi tó ọ̀dẹ̀ máa kú sílẹ̀ lórí ẹ̀ mo sọ pé fẹ́rọ̀ gà yín ọ̀sọ́ pé kọ̀tà yìí òponu ṣé ni ogun ẹgbẹ́ ẹ̀ ń ṣe yẹn ẹ̀rẹ́ sì mọ́ ọ̀gá kò sí sílẹ̀ kò sí náà ọ̀gá náà náà jọ wọ̀n àwọn àgbàlagbà ní bí wọ́n bá ń fi orí orí orí tí ọ̀wà tó ń tẹ̀lé ńlẹ̀ mọ̀ lórí eku lọ́mú torí pé wọ́n bá ń forí wọ́n kò náà lè fi orí bí wọ́n bá sì ń pé mo gbogbo èrè o mo rí eku láàrin ọmọ ẹgbẹ́ ayé náà sùn àyínà ọ̀dájú kò rẹ̀ bìkọ́ àti ẹjọ́ lágbára àti ẹ ẹ tíríkà ọjì kọ̀ọ̀kọ́jì orí náà ló fi orí ọ̀gá jẹ́ àdéhùn wa ń gbọ́wọ̀ fún bùrọ́ọ̀kù nítorí pé wọ́n ní ọ̀fẹ́ yẹn pàǹtí náà bèèrè ni eléyìí lẹ́yìn ìdá àńdá àkùnta fàfún wọn ìlú bẹ̀rẹ̀ mọ àdàbí ìlọ sọmọ kìíní kìíní kẹta kẹrin ìtara bàtà wà nẹbi kí ibi tó wá yìí pé òun àti jìbìrì wọn kó sọmọ ẹlẹ kéde wọn kó sọmọ ẹlẹ kéde ó ní gbogbo àwọn àmẹ́bí yẹn ti wọn ìpè ìbùkà ìrírí ní àtúndé rẹ wọn àti júlò wá wọn wọn jọ wọn nìyẹn níbi tẹsẹ kan tẹsẹ yìí nínú ẹ̀sọ̀ nábì ádámà wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wọ́n wá dé sídọ̀ tó ń dá júbìlì wá ní ìyá Muhammad lọ́wọ́ tàkọ̀dáwò ní ọkọ̀ wọn lọ sọ̀rọ̀ ibi tí wọ́n wà yìí lọ́rọ̀ kóbi o tí n bá tó ìgbẹ́kẹ̀ kan kọjá bí wọ́n wà yìí máa jóná ìwọ́n ló kù wọ́n wá dá lọ fún ọ̀yọ́ dákúrú ibi fún ọ̀wá yọ. àníbi ọwọ́ àwọn ìgbàlè yọ̀ọ́ lọ́wọ́ bìbìrì fàṣọ níbi ìbẹ̀rù ọlọ́run jìbìrì lọ́wọ́ ẹ̀ àdúgbò ọwọ́ ìbẹ̀rẹ̀ báyìí jìbìrì sórí báyìí ọwọ́ jìbìrì sì rún ọwọ́ àgbà súrọ̀ yà tí mo ṣe ní ọwọ́ àgbà di ẹni tó ti dàjà kú tí ẹ ti lò lò lò tí ọ̀fẹ́ ẹ̀dùn ẹni má fún ìbẹ̀rù ọlọ́run ọwọ́ fi tọ́wà bẹ́ẹ̀ ni ànẹ́bí ìgbóhùn tó yà Muhammad tàkọ́jà yà Muhammad tàkọ́jà eléyìí àfà àkọ́jà ní sọ wípé وقيل كل نبي عند ركبته وقيل كل نبي عند ركبته ويا محمد هذا العرش فاستلمي ويا محمد هذا العرش فاستلمي ويا محمد هذا العرش فاستلمي وقيل كل نبي عند ركبته فوق الملكين يا نبي انت يا جبريل ويا جبريل انت في فرنسا يا جبريل ẹnu wájú wọ́n sí àtẹ́bí yìí ṣùgbọ́n àtẹ́bí wọn náà kọ̀ sí ẹ ọ̀yà muhammed ìrì àtẹ́bí àádàrà àǹtí ìjọ ìyọ́ náà wà ní ìfà tí ó bá ní ti sálámà ìdí ọ̀rọ̀ ìṣòro méjì mọ́ ní tí yóò bá kí ìsìn kan wọ́n ní ó ìsàlámà rẹ̀ tí yóò bá tó fọwọ́ fẹ̀ nǹkan tó fọwọ́ ra ànábì fọwọ́ kárí sí èmi ọlọ́run súnmọ́ ẹnì ọ̀fẹ́ tẹ̀ lọ́rọ̀ bí adama ànábì ìyẹn ọlọ́run pẹ̀lú ìpìlẹ̀ tí ò rí àpẹẹrẹ ní àpẹẹrẹ tó ga ọwọ́ afẹ́ sọ ọwọ́ afẹ́ gbà díẹ̀ lọ́dọ̀ wa jẹ́mu jẹ́pẹ́ ní tí àtìlẹ́bì tó ní ìlọ́dọ̀ yà sí lónìí tí gbẹ̀rẹ̀ lẹ̀ mọ́sẹ̀ bọ̀ pàtàkì torí òkè ìjẹ́ àtìlẹ́bì fẹ́ gbàjáde ní àkíyèsí wípé wọ́n ti gbé àjẹ yìí àyíká tó bá tọ́lá dákẹ́ ìgbéyàwó àtọ́mọ́ rẹ̀ àná kojú àwọn ọ̀tá oṣù mú bọ́ọ̀lọ́ tọ́lá ṣe àtúbọ̀ọ̀kù lọ́ba ní jẹ̀mọ́ àmọ́tò mẹ́rin kàgbére tá a bá gbóhùn kù tó wá ti sẹ́mọ̀ lórí òògùn ọ̀nẹ́bìnrin o gbóhùn kàgbére wà náà yọkó ìyàwó ìyàwó ìfara dé ìyàwó ní ẹ̀yìn ní àjẹ́ tó pé àwọn abẹ́jẹ́ náà ní ìlú o tí ọlọ́pàá fún ọjà sí wọ́n lẹ́yìn àìdá ní láàrín ọ̀tọ́jú àwọn ọ̀tọ́ òun wọ́n wá ń dùn ìṣẹ̀kẹ́ ní ipa wọ́n wá ń tó rẹ̀ fún aláti sẹ́mọ̀ wọ́n ní amúkàní wọ́n ní gba wọn láwùjọ ọ̀dà sọ fún kálukú ọwọ́ àkọrẹ́ sí. bí ẹni lọ nínú ìpínlẹ̀ nípa lẹ́sẹ̀ ní ọjà ẹjọ́ wà káàkó ẹjọ́ káàkó ọkù jẹ̀mọ́ àwọn èèyàn. tó ń fi dáàbò bí ọ̀wà àgbà kò ní ìdíjọ́ lọ́dọ̀ wà mọ́ nínú ìdó ní ìdó náà wà ìdó símpù sáwà fún لا ترفعوا أصواتكم فوق صوت النبي النبي يقول ما ne صوت النبي يمكن هو النبي صلى الله عليه وسلم أول أخي خطاب للصحابة ọlọ́run pé ní ìbáwọn sọ̀hábà sọ̀rọ̀ pẹ̀lú àjẹ́jì àdéhùn rẹ̀ tó sílẹ̀ ọlọ́run ti bá àwọn ẹlẹ́rọ sọ̀rọ̀ tí ó bá ti ń sàdéhùn kánú wa kọ́ àfihàn ìdá ìlú ìlà kó ló ń bá sọ̀rọ̀ báyìí ìbú òní tayọ̀ ẹ̀ tàbátí lọ́rọ̀ tí a ní wọ́n bá bọ̀ ọba yà á fi wọ̀n láti kọ́ lára tó wọ̀n náà ń dábọ́ adam mahamadu ọkùnrin kan wá bá àpá wa abẹ́gbẹ̀ òbá ọkùnrin jọ kan yẹrẹ kó ní àṣẹ ẹ̀ sẹ́kùn tó mẹ́rin ẹ̀ sẹ́kùn tó mẹ́rin ẹ̀ ṣe jẹ́ kí pẹ̀lú wa kájọ́ mẹ́rin kájọ́ mẹ́rin bá pàdé káàkiri abẹ́gbẹ̀ مضاف لي أنا أخرج معكم وأنا أجالس رسول الله صلى الله عليه وسلم وأصحابه إليه ìfọ̀ bá lè fi ìjókòó àti ẹ̀sà nínú ilé rẹ̀ irú àtàwọn eléyìí sí lọ́mọ bá yẹ dúta. ìwà ni ṣé o rọrọ bẹ́ẹ̀ tó léyìn báwo. àlejò látọ̀dọ̀ ojú àtẹ̀sà àti lẹ́mbà tẹ́lẹ̀ lẹ́mbà lẹ́bí ó ní ìgbà fàtà ìkìdáàdì wàbàdàtò àkàrà min fúlàní àǹfúlàní àǹfúlàní إذا تعيش من السند إلى المدين فكأنني جالست رسول الله صلى الله عليه وسلم kò sí ìgbà tí mo kájà mí lẹ̀ mo fẹ́ kàdí ìfẹ́ yọkan tí bá ti ń kakẹ́ lẹ́nu rẹ̀ bọ̀ lọ́gbọ́já olùgbọ́n lọ́gbọ́já tàbàdùn ó lẹ́wọ́n àbá tẹ̀sẹ̀ tí bí bí bí bí ẹ̀rọ bá fẹ́ bì í ní sùúrù kàrí láyé yóò jẹ́ sùúrù wípé mọ̀ ń bá ànábì ìnàjú. àdìsí ìrìnlẹ̀ ní àti ọmọ ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ lóde òpin

نعم ala أستاذ إمام هو تتذكر يأتي àwọn àfáà ní aláhàdá kẹ́ni àbáàbò àlìhìn rẹ̀ àtọ́ ìgbà kọ́bí rẹ̀ fún ìláyé ọmọlọ́wọ́ àkọ́kọ́lá tó bá ti yàwọ̀ sàdé àti àkọ́lá àkọ́kọ́ mọ̀ gbówó kébẹ̀. ọ̀rọ̀dúnlọ́lá tájà tájà máa tọ́jú ìlú fún wọn àtọ́jú ìsára وكذلك سمي بعض اهل العلم رفع الصوت عند مجالس اهل العلم لانهم ورثه الانبياء bákan náà àbáwọ̀ nítòpọ̀ àwọn àfáà àì máa jẹun hàn kọmọ pariwo nítorí tí àwọn àfáà ìṣẹ̀lẹ̀ gbogbo àwọn kan ní àwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ àbọ̀ ní ìṣẹ̀lẹ̀ tó padà wá lórí ní ṣùgbọ́n sọ̀rọ̀ ìfọ́tùnù ti sàdí àyẹ̀kọ̀rọ̀ àtọ́wọ́ ìbàlẹ̀ ṣẹ́yìn wàṣẹ́ yusọ̀wímù wọn sàfihàn ní ìyá wọn èyí ka kíw kọ́mà kíw wọ́n jókòó lára sì ìyá alimadina wọ́n bá wà lẹ́yìn ìmáàmù mali àwọn ọkọ̀ ń tún ẹ ti ní àpáàtì èyí tó bá ti àtúnwò àtọ̀rọ̀ wọn wọ́n kò lè wọ́n wẹ̀ wọ́n wọ́n sàlùwàlá tí wọ́n fẹ́ kọ́ wọ̀ ní àdìsàmùsàmùsàmù mọ̀tẹ́bá jókòó àwọn èèyàn lọ́rọ̀ rẹ̀ rẹ̀ báyìí àfa wa ní jàndàdún nínú ọ̀tẹ́ jẹ́rù wọn àwọn nǹkan kò gbọ́dọ̀ gbogbo wá ní àwọn tó lẹ́yìn wa bọ́yá wọ́n kàdí ìtọ̀ lẹ́nìkan báyìí ní sáájọ́ wọ́n kàwà lọ́dún lọ sí ọ̀nà pẹ́lú ilé ọmọ ọmọ tí ń bọ̀rọ̀ yìí ọwọ́ àtún lọ ọwọ́ bẹ̀rẹ̀ ìjàmọ́ ìjàmọ́ bọ̀rọ̀ yìí torí ẹ̀nà àti ẹ̀dínmọ̀ wọn ẹ mọ́ ti gbọ́ ó dúró báyìí wọ́n lè tó fífì nínú orú mọ́sáfí ẹni tí wọ́n ń kà bí yọ́ mọ̀ kà tọ́ọ̀tì ìtìláàlà lè rẹ̀ torí kò wọ́n yẹn ṣùgbọ́n ní gbogbo ṣáàmù àfáà ni ọmọ fàdínkù àǹtíríkà àǹtíríkà àgàgà yóò máa tẹ́tọ̀ ọmọ ẹgbẹ́ ọmọ ẹgbọ́ ẹgbẹ́ tó yóò máa tọ́fẹ́ yẹ kí wọ́n fi ṣáàmù yẹn àfáà wọ́n yìí ṣáàmù àṣáàmì fúnfúnri àgbà àfáà ni tìlìkìrọ́ à ó sì gbẹ̀dú kékeré ọwọ́ bàbá rẹ̀ wọ́n ní àmúṣùfẹ́ kó o tún lọ rè kíw kó o tún kọ́ máa bí ní mẹ́tìrínà lọ́dọ̀ máa ní والشيخ القاري هشام الشامي جهزه أبوه بماذا؟ بثمن بيته باعه ليطلب ولد هذا العلم ليطلب علم الحديث عند مالك المدينة هو أنه بما له بابا رواد أو بجيلة جمال جوز منانو bàbá ta odidi ilé pé ọmọ mi yọ̀ọ́ rẹ̀ fún yín o yọ̀ọ́ rẹ̀ tí ó mú lọ ni o kó fi lọ Mẹdínà ó ta odidi ilé tí àwọn èèyàn lè ta owó dídí ẹ̀ lónìí torí kọ́ mọ́ káwé ẹ̀sùn ọkùnrin òbí ọ̀hún ọgbọ́n kọ́ màá ń ṣe fọ́ọ̀tì ìṣù ọ̀tà irú ọkùnrin ní ọ̀dàlẹ́ ló jẹ́ kọ́ wá lò ó tí àmúkò tí àti lè lò afọwọ́ ìṣàmù kọ́ mẹ́dínà lórí mẹ́dínà kọ́ mẹ́dínà tí wọ́n mẹ́ ojúkò lára àwọn ìlà mẹ́mà tí ojúkò jọ́nà ti ń kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ tó ń tí ó fàáfà ó ní bí làfọwọ́ ìṣàmù ti lè láti gbogbo àwọn tọ́lábà ó ní yà ábà abdullah ọ̀nà ṣàlì jíbi kàmìlì ṣàn lítù hadithani wọ́n ọ̀gbọ̀n rẹ̀ rẹ̀ yàtọ̀ wọ́n kò ní yàtọ̀ lórí ẹ̀ wọ́n sì yìnbọn ní fourteen gbogbo ní àfa àti ẹ̀jẹ̀ ń dẹ́gbẹ̀rẹ̀ wọ́n wá ti kó mi ní òun á bàjẹ́ ó wá gbóró pé wọ́n wá sọ fún mọ̀mọ́ mi pé yá bàbá ńlá kánà náà àjálùkà fi ṣe mi náà àjálùkà fi ṣe mi kí n kí àwọn tó tó máa nàyàn kó bó ìtòní wọn ṣe ní ìbúwọ̀ ìmọ̀ràn máa ní. àdàṣà mi yòó máa àkùdá yẹn gbẹ̀dí lẹ́sà ìlànà tó lọ́tọ̀ lẹ́yìn kò sí tó mú wọ́n ìmọ̀ ìjìnà mo fẹ́ wá kọ́ ìmọ̀ ni kí n mọ́ wá sọ tó burú jù kọ́ ọ̀kadì ìlú fún mi kí n ní olú ìsinà kí n kọ́ ilẹ̀ sínú ọ̀gá ìlú wa kí n ọ̀rọ̀ káwọn èèyàn kí wọ́n lẹ́sẹ̀ mi wọ̀kọ̀ ní báà àti ìbẹ́ ìtàkàwù nínú tẹ̀sí ìtẹ̀lẹ̀ ilé bàbá mi ti ta òdìdí ilé tó kún wẹ̀lẹ́ lọ kí n ju wá kẹ́kọ̀ọ́ màá bí lọ́dọ̀ rẹ̀ ṣé n tó dùn yọ wà fẹ́rẹ̀ kí n fún kódà kí ni kí n wá sí kí ló ló fi yọ ó ní ẹgbẹ́ akọ́sí làwọn ọmọ rẹ̀ lẹ́nu làwọn èèyàn rẹ̀ lẹ́nu ọ̀rọ̀ kọ̀ọ̀kan kọ́ mi ní àdìsí fourteen náà sanada wà mẹ́tìnà yìí mọ́mọ́ ti ní kó sí wàdà ìwọ náà ló ti kà fún mi ìmọ̀mọ́ ti fi ọ̀dọ́ wò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kẹ́kẹ́ ṣùgbọ́n láti yọ̀rọ̀ lọ́wọ́ ara wọn láti bọ̀wọ̀ fún ẹni tọ́lọ̀ sọ pé la tẹ́rùfà wò àtúwà àtàkùn ọkọ̀ sọ́ọ̀tì lẹ́yìn mọ́mù wájú kò gbogbo tọ́lọ̀ wọn kò ní ìmọ̀lẹ́ mọ́mù wájú fìlà wọn kà nígbà kọ́kọ́ kọ́kọ́ yẹ kejì kẹta kẹrin karùn kíkọ́ tó èdè gbé gbogbo mọ́mù sùn kí ọ́nù olùrọ̀wé wọ́n ti ìyàmọ́lẹ̀ jíjìnì ìbọ̀rùbán wà jíjìnì àdìsàn láti fi já wa gbé nígbà wà á tún pọ̀ ṣẹ́ lẹ́yìn fún òkòwò yìí tí ó bá ti lọ mí lẹ́gbàá kan ìwọ́n máa fi fún mi láti fi bọ́ bẹ́ẹ̀ fi ẹgbà kéyì mo wá tó lè ní ọ̀wá tẹ̀lé sẹ́mi ìgbà yọ. àdìsàn ló ń jà pé ní àdìrẹ́ mi. tẹ́lù wá yẹ kóró kóró kóró kóró sí ọ̀dọ́. lẹ́yìn ọ̀pọ̀ wà sọ́dọ̀ àwọn ọmọ ìṣòro ẹnì kan kọ́ mọ̀sọ̀ fún àdébí lọ nínú àdébí ara àdé àti bábí lè sọ fún àkọ́kọ́ náà. àbúlé àníyà wọ́n ní hádà wọ̀sù sùrùmẹ́sù mú hayyan ka sùrùmẹ́sù ní mẹ́sìtà àpẹẹlẹ́gbàgbẹ́bí náà wọ̀ tó ní nígbà tó wà láyé bẹ́ẹ̀ náà nípa tó ti mẹ́mọ̀ àti ìgbàgbẹ́bí ní ìpàdé wáyé èèyàn mélòó ló wà ní bá ìnẹ́bí yìí ìnẹ́bí lójúmọ́ náà èèyàn mélòó ní ṣe ní ní yìí ah, ẹni olóńgbà bàrà kò báyìí olóṣọ̀rọ̀ ìkàlẹ̀ ẹ̀rú ìrìnbà yẹn ìlú tẹ̀lé ẹnu ní ọwọ́ àjẹtẹ̀ lọ́wọ́ pé wà láì jẹ́ fún mi rẹ dé o tí a ní pé bídá mi sọ ó sì lọ sọ̀rọ̀ bàbá sẹ́yìn lọ́dún lọ́dún tí èkó wá ẹnu tó sì lọ́mọ fọ́nù sí ọ̀dà لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجعلوا من بالخوف كالجنة بعضهم ببعضهم أما بعد كعب النبي كعب من التشكيل وهو على نفس والتقدير الكلام لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجعلوا له قول جهرا nígbà já àríwá ló fún mi báyìí ṣé bàbá ìnáwó yìí sọ̀rọ̀ ẹ má pariwo bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe láàrin ara ní bẹ́ẹ̀ ti dọ́rí. gbóde o ọ̀rẹ́ ẹ̀yà tí mo ti yá o olóhùn yà yà lọ ká sọ̀rọ̀ o lójú òwò wà kó dàgbà o. ayé ń bí ìkọ́lá tó tó ń bí mi àǹdáṣà lọ́wọ́ àwọn ẹ̀rọ àwọn àpá àti láàyè lẹ́sẹ̀ yìí kí àǹdáṣà lọ́wọ́ àwọn ẹ̀rọ pàáyì láàyè ìsọ̀yìn wúrọ̀. kọ́mẹ́tì tó ń fẹ́ yọ àwọn àbájẹ wà á tún náà ìṣòro. ẹ̀ka ṣe máa yọ ọ́ lẹ́sìn máa kakọ́ mọ́tàlá wa rí i. kí ó dàbí pàdánù àdámù àwọn ọ̀pá ìdílé wọn pé kéèyàn kan mẹ́tẹ̀ẹ́ lọ́la kọ́ má lọ èyí túmọ̀ pé mùsùlùmí lè di ètò èyí pẹ̀lú jẹ́ka tí ó sì lè mọ̀ olóṣè yọmọ yọmọ yọmọ lẹ́nu fún òkú lè pèlè jẹ́kẹ̀ èyí yóò dọ̀ lójú bó ṣe jẹ́ pé òsì ń bẹ̀ lánàá tẹ́ ẹgbẹ́ bí ẹ̀fọn ọ̀pọ̀ ọ̀jẹ̀dẹ̀ bí àgbẹ̀ tàbí ìgbẹ́gbẹ́dọ̀ ọdún jẹta tó fi jẹrẹ tó pa tó fi bèrè lánàá òní tí òní dáàmà náà yóò bọ̀ lójú bẹ́ẹ̀ حديث أولئك الذين امتحن الله قلوبهم بالتقوى لهم مغفرة وأجر عظيم تحدث أقوال وإبراهيم من المفسرين في سبب نزول هذه الآية آية بعد سفينة لا تقرأ أصواتكم أفكر أنه يبكر أتريدنا أنه يبكر فاين ربي وجعلني بابا lórí ọ̀rọ̀ akọ ìlú hajj àtẹ̀lénu. Àbákìrì sọ wípé àdébì ọkùnrin sọ lórí àwọn ìyẹn rẹ̀. Olóbìnrin mẹ́ta òjò lágbájá ni olù. Àbákìrì yà á. Ṣé mo wá bọ̀kà sí torí pé mo bẹ́ẹ̀ bá àyíká lọ́wọ́ rẹ̀ àbí ìkẹ́kọ̀ọ́ sí ìgbẹ́ ju rẹ̀? Náà yóò lára rẹ̀ ni o. Ọ̀ kẹ̀kẹ́ lè bí ọ̀gọ́rọ̀ mi. Mo sọ ìrìnà kí ló ní ìṣòro àlárin náà? Fàrùtàfà àṣọwà tó lọ. Òun ló pẹ̀lú ẹ̀kọ́ tó ọba kọ̀ wọ̀nyí ní òṣèlérú ẹ̀wò akọ̀tà àpàlẹ́lá sáájú ìṣẹ̀lẹ̀ sí ìlú ọ̀yẹ́ ìlú ìṣàmà ìmọ̀ ọlọ́ọ̀ni àbúrò ìṣàmàlì àbúrò ìṣàmàlì èèyàn láì òun kàní àjẹrò kọ́ kí bá ń sọ̀rọ̀ níbí wọ́n bẹ̀rẹ̀ máa gbọ́ ní àárín ìlú. nígbà tẹ́lẹ̀ sọ̀kalẹ̀ ìfìtàkọ́jà kò lọ sọ̀rọ̀ wàkọ́jà àyàtàfà kọjú àkùbárọ̀ kọ̀ àdébí òun náà àmìlá ẹni wọ́n bí yẹ ká àmì ẹ̀rí sábì ìmúlá sí wọ́n ẹ̀fẹ́ ní ọ̀nẹ́jọ́ àrùn ẹgbẹ́ ní ìdílé ìdílé rẹ̀ àmì ní ìdílé ìgbàlọ́ rẹ̀ ìwọ̀n ìdílé bọ́lọ́ rẹ̀ ní àti ìgbàlẹ́ nígbà tó wọlé rẹ̀ lọ́wọ́ bàtí ìṣòro kí ni àti sábì ọ̀h ah.

ẹ̀tọ́rọ̀ ọ̀gbọ́n gbà wọlé òun. sáwùsì mo wá padà bá ní oko tá a bá mùsáyí mẹ́jà wọn àtàlẹ́ àpapọ̀ wọn kọ wà sí sáyímù mọ́wúlá àdúgbò ìdẹ́yìnbà ní àpapọ̀ kí ló ti fà á nígbà táwọn èèyàn fán lóko ìwé ní ah, ọdún bàbá yìí ti bọ̀ yìí o òun àti sáyímù wà á gbẹ́lẹ̀ tọ́tọ̀ ẹ̀dẹ́ bí ìlàjì wọ́n wá yìí ra wọn lọ́bẹ̀ wọ́n wá fi fèsì ọ̀kà pé ìjẹ́kọ́ tiẹ̀ wà sẹ́nu àpékáta lọ nǹkan lè jà lójà lójà bá nǹkan ó tó jọ pé màtí sáré mú sínú òkòtò ó lọ àdínkù dẹ́fà tí ìyàwó àbúrò dẹ́fà kéka jẹ yẹn lọ bá dẹ́fà sọ́nà tí àbúrò dẹ́fà náà sábà ń nà rẹ̀ wípé sáré mú wà kò ní àǹzà lọ́wọ́ kò sáré mà àǹzà nígbà tí yóò ti wà káàmì lẹ́yìn kúrò àlẹ́yà wà áná kúrò lónìí láàrin ìsọ sáńdé tó ń ti bẹ́ẹ̀. ọ̀rọ̀ ń kó wọ́n pàrọ̀ mìíràn mìíràn ní ìgbà àtàkì báwọn ní gbogbo báwọn ni wọ́n ní ìlú wọn kí wọ́n kẹ́kọ̀ọ́ ọlọ́run wa ni ìlú nàìjíríà yàgò dúró náà àsọ̀wọ́tà mi lọ́sọ̀rọ̀ ilẹ̀ nínú àpàrà síbi ọ̀rọ̀ sábìkù lẹ́ẹ̀kẹ́sì táàtì mọ ipò tó náà tó ipò tó náà dì mọ̀ sọ́dọ̀ àkàfọ́lá ọlọ́run ni ìlú nàìjíríà yàgò dúró náà àsọ̀wọ́tà mi lọ́sọ̀rọ̀ ilẹ̀ gbogbo kura rẹ̀ wọ́n yọ òní báyìí. أولئك الذين امتحن الله التقوى اختبهم الله ورضي به àwọn eléyìí tí wọ́n wà lórí pé madagascar ti gbọ́ ìtumọ̀ rẹ̀ tó kọ tiẹ̀ yóò dìbò náà sífà láti lè gbọ́n mọ́nà wọn tí wọ́n ń bẹ lára rẹ̀ dànù. ìbẹ́ẹ̀nà lọ́wọ́ kúrú wà lóṣù tẹ́kọ̀ọ́ àwọn eléyìí tí wọ́n ń kẹ́kọ̀ọ́ yìí tí wọ́n ń tàbí ìsìn wọ́n kàrà bẹ́ẹ̀ ni wọ́n mú báyìí. kọ́ ọba ní kó dáadáa náà wọ́n tọ́lọ̀ wà lẹ́yìn ìdílé ayé àwọn hálùkọ̀ kan bẹ̀ hálùkọ̀ tó sàmà wọ́n ó ti bẹ́ẹ̀ kí ẹ wà ní ètò wọ́n ò ní wọ́n ò ní túmọ̀ ìlú sọ fún yín láì ẹ ká dòkò sọ́nà bùkọ́ ló gbé látòkè planet mẹ́tì ìkọ̀kan ẹ dòkò àwọn olùdókò ẹnìkan máa kà sọ́dún ìlú ọ̀gá gbàgbé ẹ máa gbọ́ tí ibi ẹ ìgbóni sọ́nà bùkọ́ ọdún tẹ́ náwàtá ọ̀fọ́ òdì yìí mú lọ́dá àwọn afọ àfihàn ọ̀gá wa wọ́n ti ń kọ́ wa ní pé bóòlá èyí ádàpù pẹ̀lú àdìmádì sọ̀rọ̀ bákan náà bóun láti wò ká àbí kẹmẹrẹ sọlọ bọ̀ wọn ṣe ìgbọ́rí kò ní sí mọ́ ẹ̀fọ́ ọmọ wa yọ̀rọ̀ wa gbogbo tí wọ́n lọ wọ́n lè ṣe bá gbọ́ rẹ̀sàkúlá kùlẹ̀ ẹ̀ka ìdèmí náà ká ṣe lọ wọn bá wọn lè ṣe wa fúnra ọlọ́ọ̀ lọ́sẹ̀tẹ̀ ní wọn fún kàyà rẹ̀ làwọn mọ̀ fúnra ọlọ́ọ̀ wàjú ẹ̀sọ́ tó tóbi owó sí fún ọ إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون. ولكن إذا الذي الحجرات جمع الحجرات جمع الحجرات ojúmẹ́tì wà láti pé òṣùrọ̀ ayé pé bí ìkáàjì ṣòṣì أطلق بظلمها حجرات أو حجرات أطلق منه حجرات جمعية حجرات قولي يا ركب hujurat ono ya koko hujaru kama jamul jamul jamil tay ala kulli ibiti an pè ní lójú ọ̀nà ìgbé larawa oníbi téèyàn lè fara fífi tí ó bóyàn láti rí bó ó wá ní tóbi o ó lè kéré o bó ṣe ní ọmọ. àwọn èèyàn kan ni wọ́n lé ní balẹ̀tẹ̀ní wọ́n fún balẹ̀tẹ̀ní wọ́n mọ̀ nípa sálọ̀n balẹ̀tẹ̀. apá kan tó gbé wọn wá ni pé anábì tirẹ̀ nìkan sí wọn kò yẹ yín náà wípé tí wọ́n bá sáré gbọ̀gbà sílámù wọ́n dojú ìjà kọ wọn wọ́n kó àwọn kan lẹ́rú nù wọn. àwọn èèyàn wá wọ́n lẹ́kùn àwọn èèyàn lẹ̀ apá kan lẹ́sẹ̀ ẹ̀ wà wá láti wá sí èèyàn láti ìsìlámù wọn ni. ṣùgbọ́n wọn ẹni lábàá wa àwọn òfò ni wọn. ṣùgbọ́n tó tún ẹ̀sẹ̀ ń bọ̀ àwọn náà alápẹ̀lẹ̀ ni ẹ láàyè tiẹ̀ náà wọ́n wá ń bọ̀ ìjọ náà lọ láti fi àpẹ̀lẹ̀ yẹn rẹ̀ wípé ìsìlámù táwọn bá fẹ́ gbà ìsìlámù káàmì ẹ̀bí ọ̀bọ̀n wípé ìsìlámù táwọn bá fẹ́ gbà ń tà wọn kèé ṣe pàm fẹ́ fi tó pẹ́ra àwọn ilé o pé ìsìlámù kan náà àfẹ́ fipá ìgbẹ́bìlẹ̀ tó kí wọ́n bá tún lù wá lẹ́gbẹ̀ẹ́ á tún jápàlé fún ẹ̀ wọ́n yàtọ̀ pé ìsìlámù yẹn kò fi rú gbọ́gbọ́ àwọn sọ̀rọ̀ bàbá. bákan náà àwọn bẹ́ẹ̀ jẹ́ ń wò yìí ìnà mọ́tíkà ní zẹ́yinú wàdánmọ̀ ní ṣẹ́yinú tọ́bọ́lì èèyàn lèèyàn ayé gbọ́dọ̀ pèlè èèyàn sábà ní èsì èèyàn máa yá yẹpẹrẹ ní bá bẹ́ẹ̀ nìkan jáde nínú wọn wọn ni fọ̀fí ìkùrì sọ̀rọ̀sọ̀rọ̀ ní kọ́lákọ̀rọ̀ lọ́ba bóòlù lọ́ba bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ní agbára ń bẹ̀rù parí ọ̀rọ̀ rẹ̀ àní sọ̀sán ni bẹ́ẹ̀ ní àbáyé sọ̀rọ̀sọ̀rọ̀ èmi náà ní fọ̀fí ìbù wọn ló ń pè ní fọ̀fí ìbù rọ̀sùn torí ohun ìmọ̀ ohun lóhun rẹ̀ dáná ni òǹlẹ̀ntà àtúbọ̀ rẹ̀ kọ́lẹ̀ kan sáábìtì ibùdó kọ́yì ibùdó sàmà olùkọ́bí ìgbìmọ̀. jáde kan wá ní gbọ́dọ̀ òun ni àdàbí àdúgbò bá dẹ́ sí ẹ̀ ní àbá ìbẹ́rẹ̀ ọ̀rọ̀ tí gbọ́dọ̀ kan bá jáde lẹ́nu rẹ̀ báyìí bí كون هو واكون انت اي مكوين اه النبي صلى الله عليه وسلم جبريل قال لطريقه نحن الكرام فلا حي يعادلنا نحن الكرام فلا حي يعادلنا منا الملوك وفينا تنصب الديان منا الملوك وفينا تنصب الديان وكم قصرنا من الاحياء كلهم من الأحياء كلهم إن كان هذه وفضل العلم يتبع إن كان ونحن نطعم عند القهر مطعمنا من الشوارع إذا لم يمنت الفزع من الشوارع إذا لم يمنت الفزع بما ترى الناس يأتينا تراتهم بما ترى الناس يأتينا تراتهم من كل أرض هوية ثم نطلع من كل ثم فننحر بكم هبطا من في حرمتنا في للنازلين إذا ما أنزلوا شبعوا إذا ما أنزلوا فما ترون إلى حي نفاخر وما ترون إلى حي نفاخر إلا السفاد فكان الرأس يقتتل إلا فكان الرأس إنا أبينا ولم يقبل لنا أحد إنا أبينا ولم يأبى لنا أحد إنا أبينا ولم يأبى لنا أحد إنا كذلك إن إنا كذلك عند الفقر نرتفع إنا كذلك عند الفقر نرتفع إنا كذلك عند الفقر نرتفع جماعة ودادا na تبتوري ọdún náà rè kìrọ̀ tí ó bá ní ẹlọ máwọn alápẹ̀lẹ́ ẹ̀dà wá àwọn èèyàn wa àwa ya é pẹ̀lú ọ̀hánìlú àdúrà náà ẹ̀ka àwọn àdúgbò na ọgbọ́ọ̀dẹ wọ́n wá kamgbọ́dọ̀

ìrún àfọwọ́dá bájọ ń kí yóò fọ́ lélẹ̀ tó tọ́ tó bá ti fọwọ́ lélẹ̀ tá a béèrè padà lákẹ́ ẹlẹ́ẹ̀kejì bí ó ti sọ rí kò tó fi ọwọ́ nǹkan ara mọ́ ibẹ̀ ó ti di ẹ̀dùn kẹ́kẹ́kẹ́ ọ̀bọ̀ náà bìrì kìrọ̀ fàlàhájì yóò àdínú rẹ̀ mí

àwa làtún máa jẹ́ ní tá a bá borí ẹ̀ tán wẹ́ kọkàn rí agbọ́nsẹ̀ bẹ́ẹ̀ máa lọ padà àwa ìlà wa déwájú àtẹ̀jú lẹ́nu. wọ̀n náà lùlù pé mo ní àlùkò àti mùtúrú náà tá a bá rí ẹ̀sẹ̀ bí bá pàṣẹ wa fẹ́ fún ló ń jẹjẹ àwa àfúnyàn ló ń jẹjẹ nígbà àyàn bá tún mú ni. a máa gbóúnjẹ bóde tẹ̀sà bòtí yẹn bẹ́ńtà ìyẹn wọlé bẹ́ńtà àti èèyàn láàánú tí ó rí ẹ̀fẹ́ ah, láàánú ìsìn ìtòtòsìmọ̀ táwà tí ó ń fà lóyìn rẹ̀ lílé ṣàwárí ìdáná ìlú nẹ̀sí pàdán nígbà tí ọ̀dà bá dá ìrarú ràwọ̀ téèyàn máa ń rí nínú èèyàn mẹ́tọ́ka ẹni wọ́n sì lè padà rọjò nínú fífẹ́ rẹ o tí ò ní sí tírí ìrú ràwọ̀ mi sánà àwà tó máa kó dáa ní ibòde sẹ́ẹ̀mọ̀ wá ní. bí má kàrọ̀ ní ọ̀sán tàbí nà kàrọ̀ tó lò kò sí nígbà táwọn èèyàn bá ń sẹ́yìn àjò wọ́n mú sọ́kọ̀ rẹ̀ pé kókò rẹ̀ bá fẹ́ rìn ẹ̀rìn tẹ́ min kúlè abúlé wùrí yẹn kúlè mọ̀ nẹ́sàlẹ̀ gbogbo òlú àwọn ẹ̀sìn mẹ́tọ́rọ̀ wa tí wọ́n bá tọ̀ka ìsọ́nà wa báyìí wọ́n máa jẹun lọ wọ́n máa mú ẹ̀sìn máa ń gun kámẹ́ yẹn o. sọ nínú àkómọ abúlé tí a mọ̀ jìnnà àwa máa pa ràkùnmí tó kú díọ̀ lọ ràkùnmí tí ò sì díwọ́ sọnù egbò rẹ̀ lójú ẹsẹ̀ fálejò. lìnàtì nínú ìdààmú anjali ṣẹ́bìrì gbogbo ẹ̀ ń bá dé bá alálejò wọ́n jẹun wọ́n yòó ni wọ́n tún dì lọ. sọ bá a ṣe rí làwí òun tá a bá ní abẹ́ bẹ́ẹ̀ kẹsì fanfa ọlá àà ìlà ìsàfáájú àti wọ́n jẹ́ náà a fún òní ìsọ̀rọ̀ ọ̀tí ọmọ fàkánù rákàjú kúta tó wù nígbọ̀ àábòrí wọ̀kẹ́ náà ìgbẹ̀yìngbẹ̀yìn wọn ò lè tà sí orí tí ẹ ti gé kúrò lọ́dọ̀ olórí kí n tí wá ń gbọ́ ti wá gbé lọ tí ò ti ẹ̀fura pé òkúta ní mẹ́mẹ́mẹ́ bá a ti ń nìyẹn o tá a bá ní ẹnìkan ọ̀gbọ́n ṣe nǹkan kan tó ní pẹ́ káwọn ṣe nǹkan àwọn làáfíà méjèèjì àwọn òsì débẹ̀ nínú àbẹ̀wò wọlé wọlé wọlé náà àádùn kò sẹ́kọ́ tó bẹ̀ ilé nàìjíríà bá a ti rí nìyẹn ìjẹ sọ́dọ̀ kẹsẹ̀ fíìmù àbẹ̀ ní nìkan sọ wípé afẹ́ sọ̀rọ̀ ọlátọ́nà ti fún àrí àti kọ́lá àti ọmọ sọ̀lá wa lẹ́yìn àdébìnrin sábìtì òní ẹ̀ ọ̀wádé ọdún kọ̀tíìbù àtẹ́bì sábìtì ṣáírù rẹ̀ nígbà tí wọ́n gbọ́ kálíbù ní mọ́lẹ́bí àná nígbà tí wọ́n gbọ́ orin حسب الفرج كو إنا لله وإنا والثير الأقرأ ابن حارثة التميمي يقول آه لخطيبهم أخطب من خطيبنا وشاعرهم أشعر من شاعرنا أه أنا ẹ má jẹ́ kí ẹnjẹ ọdàjọ wa nù yín inú wa ni ẹnjẹ ọdàjọ kò ti jáde wà láyé ń sọ̀rọ̀ nù ọ sọ̀rọ̀ jẹ ń sọ̀rọ̀ wa lọ ẹ̀wé ni wọ́n bẹ̀. Ṣé a tó wá rí bí olórí tó àtúnkà rẹ̀ náà? Zibrokan kò ní ẹ̀ ọ̀ntọ́ sáàdìsì lẹ́yìn ní ogun. Ọ̀gẹ́lá wọlé yìí o, àwọn èèyàn ní wá dé jọ náà. A ní sọ̀tọ́rọ̀ kánà láyà tẹ́jú bá nìyà. Kánà láyà tẹ́jú kèé sọ pé táwọn èèyàn méjì àǹfààní pẹ̀lú òun àyàfi ìbẹ́jìlá ọkọ̀ yóò ṣẹ́gun bí mo ṣe mẹ́tì náà fi bóyá wà lóní bóyá ń sùn bóyá wà pẹ̀lú ọ̀yàwó rẹ̀ àdébí sàfẹ́ràn ìmọ̀ ọlọ́ọ̀ni àdínẹ́bí o ìmọ̀ ọlọ́ọ̀ni àdínẹ́bí o. yá ọkọ̀ ìrọ̀ fífúlí ومولود ومنتجب في العالمين إذا ما أرسل البشر يا خير طفل ومولود ومنتجب للعالمين إذا ما حسد البشر للعالمين إذا ما حسد البشر بارك في الظلم النبي صلى الله عليه وسلم nítorí ọlọ́run bó ṣe àìyàn ìlúfẹ́ bùkọ́rí àjọ́bì ìṣù oru ọ̀sẹ̀ lọ ní ìṣù kọ ìlú là ní ìṣù sí ẹ́tà lọ sẹ́yìn rẹ̀ làwọ̀dé bẹ́ẹ̀ ìní sábàtà àwọn rasúlì láyé sọlọ́lọ́ sọ̀rọ̀ yìí pé máa ń bàjẹ́ ajá fa àrùkì sọ̀rọ̀ wọ́n máa ń àtà bàbá sultan òkúti máa ń bàjẹ́ ajá fa bí èèyàn bá pẹ́ lóko tó wá fẹ́ kéyì láti máa gbélé ìwà àyè àjọsára má pàrọ̀ òkú gan o bí wọ́n ti lè tún máa kọ́ ọ̀run ìdílé tó ọ̀gbọ̀n kìlọ̀ bọ́ o ọlọ́ni ìnàlẹ́gbẹ̀rẹ̀ kàmi wọ̀rọ̀ yẹ يا احمد يا مكرم سعد يا محمد اين انت نحن خرج بيتك اخرج جلينا يا محمد من بقى ولا واني بابا شن قلب رسالة ولا تيني يا رب كتا ولو مصر كلهم لا يعقلون يا لا يعقلون جماعة إجابة رفض التعليم إيامات دليل ولو لا تعلمون bí nǹkan bá ṣe lórí ìjọba ìdí wa ń lò fún wa nínú alukur'an ní ọ̀nà mẹ́ta àwọn yẹ̀wù bẹ̀tẹ̀ nà sọ́ọ̀rọ̀ yìí mùsùlùmí àbí ẹni ọlọ́run ní àbọ̀tọ̀ ọlọ́run ọ̀tọ̀ ọlọ́run ni ọlọ́run ni wà ìmì àdìrí kìtà ikúkú mẹ́nu yẹ̀wù bẹ̀tẹ̀ nà sọ́ọ̀rọ̀ mẹ́nu ìta mẹ́nu bìkìnì bìkìnì sọ́ọ̀rì yóò á di ilẹ̀ wà ọba lọ bí owó tó wà lẹ́yìn ọ̀bọ̀ tọ́jú ẹ̀ tó sì lánàá náà ń bẹ́nu wọn. wọ́n mímú wọn lè sàmúlò kìkì rẹ̀ rìn láyé ìrẹ̀ tí sì ń bẹ́nu ọkọ̀ onídìí lè yẹ̀ ọkàn báyìí. wà lẹ́yìn tọ́jú ọkàn onídìí owó rẹ̀ gbogbo ayé ọkọ̀ tó tó fún ọ padà ó tún lè di yẹn. alábùsì ló pọ̀ ní wọn iye rí lè bẹ́nu ọbùsì ẹ̀jẹ̀ kiri ẹgbẹ́ ọ̀sán sọ́tìlà rọ̀. àwọn tẹ́ ẹ bá ti ń sọ fún ẹ wípé iṣẹ́ ìṣe ìlú ọ̀mọ̀dá wọn ò ní kílẹ̀ ń bá ní sọ iná wa jáde alẹ́ àbáàna bá a ṣe bá bàbá wa ṣe ń pẹ̀rẹ̀ sóòtà ni bá a ṣe bá a ṣe máa ń jẹbọ nu bá a ṣe bá a ṣe ṣe mo jẹ́ ìṣe nu wà lọ́wọ́ àmọ́ràn nàbíà kọ́dọ̀ ọlọ́run kí ni a máa ṣe jẹ́mọ́ ìjọba ìrìn sọ méjì ìkẹ́jú òótọ́ ìkẹ́jẹ́rọ́ òótọ́ ọ̀bẹ̀dà àkọ́kọ́ wọ́n bá bàbá bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìkejì nírọ́ nígbà tó lọ́wọ́ fẹ́ fèsì èyí jẹ́ irọ́ ọ̀bẹ̀ nìkan lọ́wọ́ fèsì lórí èyí òótọ́ ọlọ́wọ́ á sílẹ̀ kúl ìnàlọ́ àlàyé amúrú fàṣà òde ní ọdún méjì ẹ̀rẹ́ ẹ̀kẹta ẹ̀já lọ sọ́tún lẹ́mú wúdiwúdà tó ní gbogbo nítorí àyùn sọ̀rọ̀ ìdókòó lẹ́tà bàǹkì tuntun gbà wọ́n ti rí ọwọ́ àtàwọn èèyàn rẹ̀ jọ pé ọ̀rọ̀ dé o lẹ́tà tí mo rí ẹ̀rù bá mi ò jẹ́ wíìdà ní wípé kámi ọ̀bọ̀ wà máa tẹ̀sìn àwọn o tẹ̀sìn kò yá wọn jọ náà lọ pé ó ń pè ọ àwọn èèyàn rẹ̀ kí ilẹ̀ fẹ́ káàkiri àwọn ní àà náà أولو قوة وأولو بأس شديد والأمر إليه انظر ماذا تأمرين tàbí ọmọ ọkọ̀ láì jẹ́gbọ́ ọ̀gá wa ṣé báyìí mẹ́yìn àwọn ẹbí náà tẹ̀yẹ kókó láti sọ ìṣẹ́ ọ̀rọ̀ kúlọ́ ni àwọn ẹrú ń pọ̀dà kalẹ̀ yìí ojúmọ́ sáàrí ẹ̀kẹ́ ti gé ọfà bẹ̀ tí ń bẹnu kìnẹ́nà kìnẹ́nà níbi jẹ́mọ́ Belkis wá ní ṣé ẹni tó lẹ́tà àwọn wá wọ́n ní inú lẹ́fà lẹ́tà ẹyẹ ló mú wá o eléyìí tí ń nà ìmùlùkà àwọn alágbára ayé kùkú mà fẹ́ ní ọlọ́ọ̀dẹ̀ níbi ìṣòro kọ̀mẹ́ntì ẹ̀ ìdájọ́ pẹ̀lú kọrí àjà tí wọ́n bá wọ̀lú kan ọ́pẹ̀lú wa wọ́n bá ló ń jẹ́ o wọ́n jẹ́ àlọ́ àyíṣẹ́ àlẹ́ àdìlà ọmọ ọba nílùú lánàá ẹ́ ìkẹ̀kẹ̀ lónìí ẹ̀ lónìí tí wọ́n mọ̀ ẹ́ lódò ọwá dáadé nígbà náà wọ́n sọ fún ànẹ́bí wa ọwá sọ gbọ́rọ̀ ọwá sọ gbọ́rọ̀ bàjíṣì ní sọ ọlọ́run wa fẹ́ parí ẹ̀fà ànẹ́bí ọlọ́run wa ní wà kàdá ní so ti ní bàjíṣì sọ wà lẹ́yìn ìlú mi o ọlọ́run ti sọ òkè tó ti tọ́ bẹ́ẹ̀ náà kó bẹ́ẹ̀ náà jẹ̀mọ́ tí èèyàn ọba ti

tí ó ti rún ẹ tó wá tọkàn tí ó ti dẹkọ lọ́rùn tó ń ti bẹ́ẹ̀ náà ọba wa ní ṣé ẹ̀mọ̀ fọ́mọ lè dú yẹn ẹnu rẹ̀ dá o sáàbà fẹ́ túrù mọ́ra wa lórí fọ́tú bí yà ní ẹ kọ́kọ́ mu kábílẹ̀ àwọn èèyàn lè torí ẹ̀sìn kò ṣeé dábì ó ti lọ́dún mẹ́wàá tọ́bẹ̀ kẹ́ntì yóò fa àlùmọ̀ ní ọkọ̀ kan ní olùdájọ́ kò subhanallah hali ọ̀kan ọlọ́run ọ̀lọ́ ọkọ̀ yẹn lè jóná àkọ́kọ́ lábẹ́ nù. ọkọ̀ tó wá wọnú ẹ̀tọ́ rẹ ìjọba ọgbà ní omi lóye wọ́n mẹ́rin tó o ti ní òkùnkùn ẹ̀sìn wà Thank you ṣé wọ́n bí ọ́ nítorí kẹ́yìn. Ibẹ̀ ni ọ̀sọ̀ ìdè ẹni ọ̀rọ̀ sí ajé. Wọ́n máa àlẹ́ ìkà. Máa bọ̀ ìtúlẹ̀ àṣùpá gbogbo nínú ìjà. Àwábọ̀. Ọlọ́run ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí lò ní láti ẹ̀yọ̀. Wọ́n lọ ẹ̀dẹ̀ òun sọ́bàbọ̀. ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم. شو يوم لا تزول ولا تزال الحوالي. ونطفف بين نعم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا لا إله إلا الله أن تصيبوا قوما بجهالة أن فتصبحوا فتصبحوا على ما فعلتم نادمين jùmọ́ra kákúrú gbàgbọ́dọ̀ gbìyànjú tó tọ́ kí ló ń dà ń ṣe bíi àníbíyàn sọ fún ọ̀sọ̀hábà sọ̀sọ́nà ó ní àwọn ọmọ mi tó bá níbẹ̀ nígbà wọ́n mọ̀ wà báyìí wọ́n mọ̀ wà báyìí ẹ̀ sọ̀hábà wá ní àhà kí Kùránì wà pẹ̀lú wọn tá a ní ó ṣe ń pé ti ṣé ìwé wọn ò sí lọ́wọ́ wọn tó لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم والذكر من معانيه الشرف وهو المراد في هذه الآية لقد أنزلنا لقد أنزلنا إليكم كتابا فيه شرفكم ذكركم شرفكم أفلا تعقلون إن تجد واتي والله والله إن تجد لي واتي أتستطيع أن تعلم بنوي أقول لي واتي بنوي ẹwù ayé olódì ìmọ̀ gbogbo abúlé lè máa ṣẹ̀yà àwọn mùsùlùmí ṣùgbọ́n ilẹ̀ akáfi ṣẹ̀lẹ̀ ayé a máa wá bára wá lò bí ẹ pé kò sí inú tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ sínú àlùkò aláyọ̀ kí ẹ lórí àwọn àfa sáà àfa ni ọ kò sí bàtà wà tí ó lọ́dọ̀ yìí àfa ni ọkọ̀ máa bí a pé ilé tó ń lọ nígbà tí Imam Bukhari fẹ́ kú àmọ̀ tí ó gbẹlẹ́gbẹ̀rẹ̀ jọ́nà lọ́wọ́ wọ́n wá ń wà fà lẹ́nu afá wọn pọ̀ ká fún ọlọ́wọ́n bá oríjì mi oríjì mi mo sì mọ̀ pé ó oríjì mi nítorí pé gbogbo ẹ̀ṣẹ̀ ní bó ṣe pọ̀ tó tí mò ń gbé bọ̀ wà bọ̀ ẹ̀ṣẹ̀ kan bẹ kò sì bí wọ́n ti sí ìwé tẹ̀ kò lè bá bẹ̀. ojú wa lẹ̀ṣẹ̀ ọ̀hún ó dẹ̀ ní ìdá àbùsá àbùsá àbẹ̀ ní ìsọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn bí báyìí ṣe kúrò ní hálùpẹ̀ tó kò kọ́ rí kò sí ìmọ̀ ìmáàmù wa ní ọ̀nà oríṣi ni tí ẹ̀sẹ̀ mi bá tiẹ̀ pọ̀pọ̀pọ̀pọ̀ tí ẹ̀ fàánú rẹ tó fi yọ bí nǹkan tí ìforí yòókù náà dì mí kí nìkan náà wípé ìsọ̀rọ̀ èèyàn lẹ́yìn rì jẹ́mọ́ ẹbí àlọ́ wo látù bàbá yìí tí bá ní ìjẹ́rìí wa tàbí ọmọ ẹ̀gbọ́n mọ̀tìrúkù làdí àwọn àbẹ̀sọ ẹ̀ ní gbọ́ kàtìdá wà gbọ́ ẹ̀ ní gbọ́ wọ́n rẹ̀ wọ́n àwọn èèyàn ti àdìsí àwọn èèyàn ní kọ̀sọ̀kọ̀bọ̀ sùrùkù lè bá dà sùrùkù lè àdìsí ṣé ṣe ń dá lé ẹgbẹ́ bá ṣe o ṣùgbọ́n bí àdìsí ẹ̀sílẹ̀. jẹ́mọ́ kápẹ́ tòótọ́ tòótọ́ ìlà fi ń bara wá lò kọ̀sẹ́ kí dáadé òsì rẹ̀. ṣé bí èèyàn pinlẹ̀ tóbi tóbi tí bá ń wo rẹ̀ kó lò tóbi jù kò kú òde orí èyí ò nílé kẹ́rẹ́kẹ́rẹ́ wà máa yẹ bí mọ̀rọ̀ fúkà àdàpọ̀jọ́ tó lọ́wọ́ débú èyí ò lè kẹ́rẹ́kẹ́rẹ́ kọ́ mọ̀ wá pẹ̀lú tó tún ọlọ́run lọ́wọ́ kéré èdè tó báyìí wà náà ọ̀tá kúkà bí ó ti kéré ni. bọ́bá kú fà ní yóò tún máa sọ pẹ́yì yóò tún tó tún kéré tó ń. ọlọ́run wa ni ẹyẹ gbàdúrà ìjà àpòkà ìdìnnàbà ẹ̀jẹ̀ àwòtà àbí ìwọ̀n náà mọ̀lẹ́fọ́lùkù bẹ́yìn náà بينهم الفرق من العرب àwọn lábáwá ọ̀sọ̀ ní tí wọ́n máa ń lo kọ́bárù fún ọ̀sọ̀ ní tí wọ́n bá lo nẹ́bàwù fún kọ́bárù òun ni tó jẹ́ wípé èèyàn náà gbọ́n pẹ̀ kò yí èèyàn dáadáa ni ṣùgbọ́n èèyàn náà rò pé ó lè mọ́rì bẹ́ẹ̀ ọjọ́ dáadáa ìṣẹ́jọ́ wípé ààyè bẹ́ẹ̀ ti ṣàkùsí ìpínlẹ̀ wà òní kọ́bárù nábàáwù kìí ṣe ní èèyàn máa ṣe ṣáàpù sí. ìtọ́jájú ni èèyàn wọ́n lè mọ́mọ́ tiẹ̀ ọlọ́run ni àmà yàtà sáà ẹ̀mí àǹkíni. nẹ́tù àlẹ́kà mi nábà ìfọ́sọ́pọ̀ mi kọ́bárù Mùsá wà Fìràwùn torí pé sọ́nà fẹ́ẹ́ sọ ọ̀dájú bẹ́ẹ̀. ṣé wàá ní ọ̀sán fún ẹni information kọ́mọ̀lù kan ní ìgbà náà yóò dára wa ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ ó fẹ́ gbé wa jìnà sí wọ́n ní wọ́n pé iná wọ́n lè yọ̀dọ̀ ọ̀làkùn kálàkà àtàjàmì àdìkà fi rọrọ wọ́n yẹ kọ́tù lọ́kùn kálàkà yọ̀dọ̀ ọ̀làkùn àdá àbúrú wọlé ṣùgbọ́n ṣe wà ń tàná sọ̀rọ̀ máa ń wà láàrú lọ́wọ́ amúrọ̀kùn wọ́n ti kàkà bí wọ́n ti kẹ́mi àwọn ọ̀làkùn wọ́n tàná sọ̀rọ̀ máa wà láàrú amúrọ̀kùn ewa mọ̀ wí mọ̀ wọ́n yẹ kọ́tù lọ́kùn kálàkà kéyìlá wà kọ́ni وكثرة السؤال وإضاعة المال ara gbẹ́sì ìjọba ti ń ṣe àmọ̀ yìí ìlú ọlọ́run àwa atọ́ di ara àwa atọ́ di ara ẹ̀sìn ń ja àkùnfà ní olùdílé láti ẹ̀ kọ́kọ́ wo tó mú wa lẹ́kìrọ̀ lórí wa gbogbo ẹ̀ ń bá ti wá báyìí sọ̀rọ̀ tó jẹ́ pé ó yàtọ̀ sí ní tẹ́ ìrìn ẹ̀sìn lọ́dọ̀ ń tọ̀ àti títí rò lọ́wọ́ fẹ́ lọ́dọ̀ wa tá a bá ní tó kù díẹ̀ káàtó àsọ̀rọ̀ fẹ́ ká bò ó kámọ̀ wá bẹ́ẹ̀ náà pé èmi tó dé ń darí ìkẹ́ ló ti ṣe fún umma ó fi tàdéwò fẹ́mi tí mo darí wọ́n á gbọ́ lẹ́nu tí màá bí ọ̀pẹ́ ìwádìí fún nǹkan náà ṣe ìbùkún sì máa wà ní ẹ̀wọ̀n. wà mí ń tàbára mùsùlùmí wọn wá ń dúró fún àríyẹ ẹgbẹ́ ayé mùsùlùmí lówó ìjọ sọ fọ́ o ẹ ń bá mùsùlùmí àjọ àtẹ̀tọ́ wá kò tí ń bá àtàdúrà tí ń lọ sílé tí ń kọ̀rọ̀ lọ́gbọ́já tó ló ń bá ẹ̀kọ́ gbé kínní ìwà gbàgbà yóò dúdú báyìí lọ èmi tó ní ìrírí àdéhùn ọ̀rọ̀ tó ti yé rí ó jẹ́ rámọ̀ fún mà àánú rẹ̀ o ṣùgbọ́n mo máa bẹ̀rẹ̀ gbọ́n náà. jama'a ẹ̀ńtẹ́lẹ̀ lọ sùlẹ́yìn sùlẹ́yìn alùpàní tó ṣe jìnnà tí wọ́n lé lọ. fọlọ́mà alùpàá tó ti lè fi járọ̀ nígbà tí ọ̀fẹ́ lẹ́kọ̀ọ́ pa tí oró kò mú fọ́rọ̀ ọ̀họ̀lọ̀ ọ̀họ̀lọ̀ nígbà tí àwọn ọ̀dọ̀ ẹ̀ńtí ò lè bàtà mọ́ ẹ̀ńtí ọ̀dọ̀ ìbẹ̀dà kọ̀ sọ̀kàdé ìlú

lára mà kéèyàn bá jẹ jìnnà ìtìrọ́ọ̀pù ti ń bẹ lórí ẹ̀ tó bá jẹ́ kéèyàn ṣe ìtìrọ́ọ̀pù ni kápẹ́ àwọn ẹlẹ́rìí rẹ̀ jẹ̀yìn lórí arínú àwọn àfà tí ń sọ̀rọ̀ nípa ẹ̀mà tí ń bẹ nú ẹ̀sìn tó bá jẹ́ pé òun lọ jẹ́wọ́ fún rẹ̀ apákan àfà ní ìmáàmù ìlú ní ọ̀kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ́ tí òkú wọ́n mọ̀ wá lẹ́kọ̀ọ́ tẹ̀lé káwọn oṣù ẹlẹ́rìí ni ṣùgbọ́n nígbà tí àkọ́kọ́ ni ó mú òkú ìdájọ́ ọlọ́run rèé o pẹ̀lú gbogbo ẹ̀sọ́ mọ́ lẹ́mọ́ láti ti pírí àwọn èèyàn láti wá tú wọn lẹ̀ wípé ẹni lẹ̀ lóko èmi ni kọ́lọ̀ ọkọ̀ mọ́jọ́ gbàdìkì abẹ́tí ọ̀pọ̀lọ́ rí bẹ́ẹ̀ nínú ìṣẹ̀rí àwọn apákan àfọ́ àsọ wípé wọn ò gbọ́dọ̀ sí fámìlì yẹn wájú fámìlì ni wọ́n wà lẹ́kọ̀ọ́ kan nítorí ìbí àti pé ọgọ́rùn tí ò ṣe pamọ́ olàkínì ti túta ǹjẹ́ ẹkùn fásitì kò náà báyìí ẹ̀hẹ́ ẹ̀ ń tí wọ́n sọ̀rọ̀ fún fásitì. àti ń tí ń fẹ́ ní kápùrọ̀ wọn láti rí àti kí ló pàtàkì pé ọkà kápùrọ̀ wọn láti rí. ibrahim aziz ìyàwó ọba níjọ́ tí ṣèǹtọ́ gbàmú ẹ̀ẹ́dọ́ tó lọ́sọ̀ ni wà gọ́nlá wà gọ́nlá kọ́tùnà àbúwà ní kẹsàrọ̀ ó tilẹ̀kùn jẹ́ ìtọ́wọ́ ààfin. ó tiẹ̀ ń tọ́wọ́ àpátímẹ́ǹtì ibi tí ọba ń gbé ó tiẹ̀ ń tọ́wọ́ bí táwọn obìnrin gbé lápẹ̀rẹ̀ ọwọ́ á ilẹ̀kùn ti ó tún ti ti yàrá ọwọ́ ń ti yìí sùn ẹ̀rọ ní ilẹ̀kùn tó ti torí kíni nítorí wípé ẹnìkan náà náà ẹ̀sẹ̀ yẹn ó sì lè wé lẹ́nu rẹ̀ káwá padà níjọ́ òdi wípé àwọn obìnrin ti sọ́kà ọwọ́ fáìn màjẹ́ ilé òkú ó pèsè oúnjẹ ó fún ọlọ́bẹ̀ tí yóò máa gbé ẹ̀rọ yóò tó ó kúrò tìrẹ̀ yìí ni Yusuf jáde jẹun àbí Yusuf jáde jẹun. فلما رأينه أكبرناه وقطعنا إليهن وكنا حاشا لله ما هذا بشرا ثم قولي إيه ها nítorí pé etí méjì mẹ́ta mẹ́rin ti gbọ́ta ìjà rẹ̀ ẹnì kì í sílẹ̀kùn lánàá ọwọ́ abọ́ gbangba wípé àádá nẹ́bí ìlú tún nẹ́bí ìlú زندايين يوجا فألقى عن نفسها جلباب الحياة فألقت عن نفسها فألقت عن نفسها جلباب الحياة nígbà tó ti rí pé àwọn èèyàn ti máa àti títú ọwọ́ amújẹ̀lì báàbù ìtìjú ọjà kú olórí kílógúkú náà làwọn àgbàlagbà sọ pé bí ọba wa jẹ́ ìbínú àbíjù tí mo bàbá sọ fún mi ẹ̀sìn ní ìtẹ́gbẹ́ onídìgbà sọ bẹ́ẹ̀ olúwa náà àkàmù kó tù ọ lọ ebi ah, náà ní ibi àkàmù. ó ti kọjá àbúmọ́ra ẹni tí ń dúdà kò lánàá kí ló dì lónìí ọlọ́run wa tí èèyàn kọ́kọ́ náà ti wípé ẹ̀dùn náà ní gọ́ọ̀mẹ́ntì tí wọ́n fẹ́ lọ fún ìsáàtì wa àgbà mi ó ti ó sì bèbè lójú ṣùgbọ́n pásítù ní màmá jẹ́wọ́ tó ṣèwádìí ní ìsọmọ́ ọlọ́run wa á lò bá wọn kó lè mọ ẹ̀jẹ̀ wípé ká bùrọ̀ wá láti rí ó mọ̀ wá kó bá dùn wa ó sì fẹ́ ẹnìyẹn kí n kọ̀rọ̀ ọ wà á kàṣí rámọ̀ kò wúmọ̀ àdánwò fún wọn nìkan. jama ẹni ọlọ́run bá gbóbi wà má yù ní ìlà wà má yù ní ìlà bàbá ìyàwó mi lókè kí ọmọ wa bẹ̀rù ọlọ́run ìhánà rẹ̀ pẹ̀sẹ̀ ومن لم يجعل لونه نورا فمن هو النور إن جاءكم فاسق بنبأ نبأه ọlọ́run tó wà lọ jẹ́ bàkọ́sọ pé kì í kọ́ báyìí pẹ̀lú ìròyìn tẹ́ ń rọ̀ pẹ̀lú ìrù lórí jẹ́rọ́ ṣùgbọ́n ọ̀wọ́ wípé kò séjú yín ẹ̀ sì mà ẹni tó gbé wá báyìí ẹ wo kọ́ tó pẹ̀lẹ́ kọ́sọ́ pé ń jẹ́ àkóhùn ìmáàmù tó sì lọ́sọ́ táyé ṣèwádìí fásitì ló kọ́ yẹn. bọ́tọ̀ bá lọ́sọ̀ sáì ṣèwádìí fásitì tí tí bẹ́ẹ̀ bá ti lè tọ́ ọ̀tà ẹ̀yìn jẹ́ fásitì ẹ̀yìn jẹ́ bẹ́ẹ̀ máa ń tàbá ṣe ìwádìí tó bá jẹ́ pé nǹkan ẹ̀sọ́ níbẹ̀ tó sọ ẹ wá wó bàtẹ́ ìmọ̀ ẹ̀jẹ̀ fásitì. ọlọ́run ni ìjà àkọ́fásitì ìjọba ìfọ́tàbà ìjọ náà àfọwà kìsáyì àti àfọwà hamza wọn kà fọ́tàbàtì ọlọ́run nìkan fọ́tàbàtì ẹ̀ ẹ̀sìn ìwádìí yèkèyèkè kí ló fa ayẹ yìí ó lè ní ìwáyé ìtọ́ dáa jù nínú gbogbo ìwáyé tó wá ń pẹ́ ìwáyé tó mọ́nà ahmed bin muslim fi qisati alwali ibnu ukba ibnu abi nu'aym radiyallahu ta'ala anhu wa arda sahabi jalil sahabi jalil الحارث ابن الضرار تجربة بقية وميمونة نعم نبقى نقي مقاع àwọn ni wọ́n gba ìsìláàmù lọ́dọ̀ nípa sọ́làm ìsìláàmù wá wù wọ́n àdébí ní ara ah, ẹ̀sìn eré ní ọgbà islam àdébí wọ́n ní sórí ìsìláàmù ìzàkà mẹ́mẹ́ o ó ní mo ti gbà mọ́ ìgbà ìnáwó ìgbà sọ́dọ̀ àwọn èèyàn ní ìmọ̀ wá fún òsínú ìsìláàmù sọ̀rọ̀ máa ti gbà gbà kí wọ́n ti yọ zàkà wọ́n máa tọwọ́ nàbí la àdébí ní àwọn ń tiẹ̀ àwọn oṣẹ wa yọ máa ṣiṣẹ́ ọlọ́run alhari ń ṣiṣẹ́ ọlọ́run àwọn ìbá ń gbà sáàmù ń gbà sáàmù ń gbà sáàmù ń bò sọ̀rọ̀ kan ìsìlámù àbọ̀ yóò sàkà o ó yà ẹ̀gbọ́n dáwọ̀ ìjẹ́ náà yóò wọ́n bá yóò sàkà wọn lọ. sáàmù kan ti sọ pé ọ̀rọ̀ rẹ̀ nìkan wá ní o fọ́bà akàrọ̀sù lọ́ọ̀yì sọ̀lọ́lọ́ àyọ̀sọ́lá àyùwàlíyà ibìnà ọkọ̀bàtà ibìnà àbìmọ̀ àìsín mùsọ̀ dìkọ̀ bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ náà wù wà bẹ́ẹ̀ náà wọ́n ṣàhánà àti sí jàhílíyà àìjọpọ̀lẹ̀ nílé pàtàkì ìjà kan bákan ń bẹ láàrin wọn nígbà tí o ti ìsìlámù èdè ṣùgbọ́n àwọn ọmọ ìsìlámù ti gbàgbé ìrùmọ̀ bá àwọn ilé ìgbà ìsìlámù wọ́n gbà parata ní ó ṣe ní àlùwà ní ìlú tọ́yọ́ lọ́ọ̀kan gbogbo bá ti gbogbo rí ní ó sáré sí ní ẹ̀jì mọ́ àlùwà ní ìlú wò pé tó ti yá tẹ́lẹ̀ mi yí tó bá wọn abẹ́ẹ́fẹ́ tẹ̀mí pa mo fẹ́ tẹ̀ حريص على أن يفسد علينا عقيدتنا ويسلم ديننا وأعمالنا حريص kúkú bàbá ń rò lórí ọ̀pẹ́ fásitì nínú ọ̀wá tó báyìí tí mo ti bóyọ́ ti pààyàn nínú wọn bóyọ́ ti ẹ̀gẹ́ nínú wọn pé tí tí mo fi ṣe yìí ìṣẹ́bù yìí ti bọ̀ lẹ́rìí ìdáwọn eléyìí àwọn òṣèlú rò kí làwọn pọ́n létí kí a lè yorùbá jìlú nàhú lè àpẹẹrẹ tó bá ń bínú wá fún ẹni yìí ní ìlànà pẹ́ẹ́lí pínpín kó ṣe ikú ojú kò bírí ẹmọ ọdún ìdí bó ṣe gbẹ̀yìn fún inú lọ́ba họ ó di bẹ̀rẹ̀ náà ha alhamdulilayi ẹ̀dùn sí ìwà bá sábò ìrìnlá káyé mọ̀ àti ìgbà pé tó ti tẹ̀lẹ̀ lọ ó wá dọ́gbọ́n ọgbọ́n mi lọ́gbọ́n ọkùnrin mọ̀ bọ́ mọ̀ wọ́n lọ òun dárò kan ṣètọ́n ìnànlẹ́bí ọlọ́wọ́ sọ pé sóòlù nù àwọn ìnànlẹ́bí nà sákò ìdámẹ́ta òtọ́ ìfún tọ́ ìfún àmọ́ tó máa kọ́ ìfún tọ́ ìfún àmọ́ jẹ́ kọ́ yífù ó ní tí bá máa wá sí máa lọ tí wá sí máa lọ àwọn afọ àti kíwá tọ́lọ̀ mí náà wọ́n ní wọ́n sọ láti ṣe ìfán náà àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀wọ̀n tọ́lọ̀ wá lò ìdámẹ́ta òtọ́ ìfún ṣe ìfán tẹ́sù bá ṣèkì ẹ̀mí wọn pẹ̀lú ròyìn òṣìkan mọ́gbà gbà داوود ما تقول كان تذكروا وانا تكتب بيولو فايدا ومبصرون كيف بقى سنكو كيف بقى سنكو kí ni ìyàtọ̀ náà wọn bó fi jẹ ẹni tó bá ti nǹkan wọn sì gbé ìyàwó wá síwájú àwọn aráyè tiẹ̀ tiẹ̀ ti wò. kò sí mùsùlùmí báyìí kò sí mùsùlùmí báyìí lọ́wọ́ ìyá tẹ̀ra ń gbọ́dọ̀ yóò tó dúró báyìí bó ti wọ́n náà kíkà sábìlì Umar jamaa kálí bá a ma kò lè má ṣẹlẹ̀ ṣẹlẹ̀ kọ̀ọ̀kan wa náà láti òkúta sí òkèjì èyí ó máa lu àwọn àsìkò míì náà ó ní wọ́n ní oṣù míì ó ní wọ́n ní ọ̀sẹ̀ míì tí ó máa wẹ̀ bí kẹ́yìn òkú tí ń pàdé ọlọ́run dáadáa báyìí pẹ̀lú tí mo ń ṣe lọ́wọ́ yìí àti àti àti ṣẹ̀dá báyìí. wàyí àwọn àtọ̀kọ̀ ó dìtẹ̀ wá ó lè jẹ́ ó lè yá kúrò jẹ ó lè jẹ́ tàn máa kẹlẹ̀ èyí ọmọ wa sọ fọlọ́ ń pé ha ọlọ́mọ ìgbì fún ìwọ́n láti ní o sí ilé kúrò báyìí èyí o ní ọjà àrùbá ọwọ́ lọ́jọ́ kí sọ fáìlẹ́ bí ìbẹ̀rẹ̀ ẹ̀sùn àti bá dẹ̀sẹ̀ pé ọbẹ̀ yẹn pàmì ẹ̀ wọ́n wà lè túwẹ̀ sí nǹkan mi ò mọ̀ lọ́dọ̀ ọ̀sìn mi tó kíkà sí mi pé wọ́n fẹ́ tàn pa ọba padà bẹ́ẹ̀ wúlò àdéhùn sàfihàn lára yọ ọ̀rẹ́ mi ọ̀sẹ̀ o ọ̀sẹ̀ o kájú àtàwọn ènìyàn rẹ̀ aa jẹ́ wò lọ́wọ́ ilé ìṣe ní agbára o owó bá àti àmọ̀tí náà o òfin nígbà kan òṣèré ẹni alẹ́ ló wà ní ọ̀sẹ̀ ọba bẹ́sẹ̀ o ní ìdí àbí ilé ìlà àkọ́bìlà ṣùgbọ́n ìdá sí ìtàn fàtàfàtà wà láà káàjẹ̀lẹ̀ àlẹ́ yìí ṣe dúró ọ̀rọ̀ yorùbá káwọn yẹn ìgbẹ̀rẹ̀ dé oníbẹ̀rù ẹgbẹ́jà jẹ́ nìhọ́ ẹjẹ́ àwọn ojú ọ̀sẹ̀ látọ̀bá wọ́n rẹ̀ Allahu akbar Allahu akbar ó àlùwàlì ọ̀nà òbí sọ̀rọ̀ ni wọ́n yẹ wọ́n wọ́n pàdé ara lójú ọ̀nà alákúndé kí ló dé adébí rẹ̀ yẹ̀ sí a kọ́dà bí iṣẹ́ àmọ́dé ọwọ́ ìbí tiẹ̀ bá wà bíbu ló lè ẹ àwọn tó wà. mo kọ́dà gbogbo ètò rẹ̀ kọ́dà àti gbogbo apáta yẹn tẹ̀ fúri ìwà bẹ́ẹ̀ tẹ̀ apáta lójú ọ̀nà yẹn ti pàdé wọn alákúndé ha àwọn òmọ ìdáwọ̀ sọ ẹ̀jẹ̀ alọ́mọdé náà àti olóńgbò àti ọ̀kasọ̀kọ̀ tó nìyẹn kálùrọ̀ yìí ní orí ọ̀nà bàrà báyìí wà ní tọ́sẹ̀ bóò lọ́jọ́ ní à ẹ̀ka ah! ni wà yìí wà aláyà dọ̀rọ̀jù aláyà dọ̀rọ̀jù. nígbà tí a yà wọlé pé kàlẹ́ yìí ọ̀rọ̀ tọ̀rọ̀ bá ń na ẹ̀rọ mi yóò sọ mo sì dé bẹ́ẹ̀ mo dé bẹ́ẹ̀ ẹ̀rí wọ́n sá pò mí dáàbò yẹ ìlọ kiri káàkiri mo sì mọ ibi bẹ́ẹ̀ láàrin mi àtẹ àti Islam èdè ìdè èmi ni wọ́n sọ pé àà ah, Ah, ní ọ̀sán náà ṣé ìsámẹ́lò ah, bí àbọ̀dá báyìí sóòsì gbàgbé fún ẹ̀wọ̀n ìgbàgbé àrẹ ló sì rọ sóòsì ló gbọ́dọ̀ fẹ́ pé omi gbọ́dọ̀ fẹ́ wọ̀nyẹn bí mo ṣe dàbí padà náà ló mú eṣọ tí mo sọ. ayé àwọn ọ̀sán kan pé ìyá àyè wà ilẹ̀ nínú àwọn ọmọ ń jẹ́ àwọn ìbáṣe ìyẹn láti pàtàkì àìbáṣe torí kiri àǹtí sí ibùkọ́ omi ìyá àlàyé àti ṣíbi kọ́wẹ́ kẹ́ ẹ má lọ mọ́lu àwọn èèyàn kẹ́ ẹ má lọ pa àwọn èèyàn kan kẹ́ ẹ má lọ fìyà jẹ wọ́n. wà á ń sùn. Nígbà tó lọ́wọ́ wá hàn sí pé ah, àtọ̀rọ̀ òrì jẹ́ àti sẹ́dẹ̀ ìgbàgbọ́ Mùsùlùmí ọkùnrin tó wọ́n bá ìsọ̀kẹ́lẹ̀ pé káàmì ìjáàbí ìgbọ́ta rí wọ́n ní ìmọ̀ ń ìyàwó bàbá rẹ̀ sọ. Ìwọ́n kúkú lílì ẹ wá ṣùgbọ́n kò yẹ ó ní bí àdá tọ́fẹ̀dú kápò ní bí bọ́ọ̀lù tí o ti máa wò lẹ́yìn tí ọwọ́ abọ́sọ sókè òun wọ́n gbà pé ẹ̀yìn kúlé rẹ̀ ni ó fìrì àwọn tẹ́lẹ̀ bíi ìrẹ́wà bá dé ní ọdún wọ́n wà wọn ẹ mẹ́ta ìdásọ ẹ̀yọ́ rẹ̀ níbẹ̀ ẹ̀kẹ́dà ẹ̀jẹ̀ àgbẹ̀lú ọdún ìdílé ìṣẹ́kọ̀dá wọn fẹ́ẹ́ kéré fà. ọkẹ́ ni ẹjọ́ ti ṣòro lẹ́yìn ẹ̀kẹ́ lọ́wọ́ ìtọ́ ìdílé òní àná wa tí àlọ́ àgbà kò ní ìdí sẹ́lẹ̀ o ọwọ́ ọbí tí ó ti sáré kú òwú omi lọ́rọ̀ ìmá sọ lójú wọn bá sákẹ́ owó abẹ́rẹ́ nígbà pé fáyì ìjà wọn mẹ̀jìbú kù zakar mọ̀kútù kù zakar ìntí á torí ẹ̀fẹ̀ wa mú gan kò sí mbẹ́ àti ìtọ́ náà ń sẹ́kù sàbẹ̀rẹ̀ ìlú ètò fún tọ́lá fẹ́mi. jẹ́mọ́ àyè ń àwọn èèyàn kan bẹ yóò sáàdì pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ gbogbo ẹgbẹ́ àtútù báyìí èso ẹ̀dẹ́ lò àgbáyéwò kẹfẹ́ gbogbo gbogbo ẹ̀kọ́ òṣèlú kí n gbogbo ẹ̀ ká ọlọ́jà lọ ọjà gbogbo ní ọjọ́ lọ́jọ́ láti ó o kúrò lọ sùkú kárù pọ̀ kárù pọ̀ kárù pọ̀ Ah, ọlọ́run ti ajẹ́jẹ́ o bàbá ẹ láti bọ̀ sọ dáadáa o afẹ́rẹ́lẹ̀ kó fún asákìrálẹ̀ fẹ́ abáṣẹwó ẹni tó ṣe bá ní àdúgbò bá ní wọn lọ pè àwa wípé owó tàwọn ẹ̀rẹ́ tẹ́ wo àwọn wà bá two hundred thousand cash nínú ara ara rẹ̀ padà ẹ̀dọ́ ẹ̀dọ́ àtọ̀ là bá lọ nílò ọ̀dọ̀ nù pé alhamdulilah bàbá ẹ̀dọ́ àtọ̀ lè gbọ́ pé lẹ́fẹ́ sọ́dá síbi ó ń bọ̀ ẹ̀ àwọn ẹ̀dọ́ àtọ̀ lè gbọ́ pé lẹ́fẹ́ sọ́dá síbi ẹ̀yà àbá ìkárẹ̀ ìgbà ṣé wọ́n fi ṣe ń jẹ́bù yìí ṣẹlẹ̀ ẹ̀rọ kájọ ẹ̀lẹ́ tó fi gbé kọ́dà ilẹ̀ sí àjọ nílẹ̀ yìí náà àjọ mi ẹ̀yẹ̀rẹ̀ àjọ ìgbà àgbẹ̀rẹ̀ wípé ẹ̀yìn bàbá wa náà nìlú ẹ̀rù mọ́lẹ́ ẹ̀dá ìdí ọlọ́ọ̀ ti yóò wù bẹ́ ní ilé ìdájọ́ wù bẹ́. ó yẹ kó lọ́nà ní rí lọ́gbọ̀n owó ní ẹ̀dùn wa ẹ̀bá ìlú owó ti kiri bàbá dáadáa lọ́gbọ̀n àwọn bàbá yìí lọ́dọ́ náà lọ́wọ́ wọ́n wà ní eighty five years ó ti lọ bí ọdún méjì sísè wọ́n ní bàbá ní ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn ẹ mọ́ èmi ètò ẹ̀jẹ̀ mọ́ ọlọ́run gba sẹ́ràn sí àjọ sí ẹ̀jẹ̀ mẹ́wàá lè wọ́n mọ̀ mí èmi ètí bí nǹkan ní ìdí ìdájì ẹ̀wà àmúlọ kọ́dà bí nìkan bá ń dà kí ń bàjẹ́ tí ọ̀ bàjẹ́ pé mo nípò bẹ́ẹ̀ inú mi ó sì máa bàjẹ́ náà lé pé ah, ibi tí wọ́n ń jẹmọ́ ṣùgbọ́n àmọ́nà kan bẹ lọ́rùn mi ọ̀rọ̀ bàbá tí n bá ti sọ̀rọ̀ gbọ́dọ̀ àmọ́nà àmọ́nà ni pé èèmọ́ náà wà ní pé tí bàbá ìbá kásùn bá fẹ̀ aago mẹ́wàá ní ẹ̀tọ́ máa wá pè fún ọmọdé láti lọ́dọ̀ ní kò ní kú o ní ọmọ ẹjọ́ tó ń jẹ ni bàbá tó wá jọ̀rẹ̀ rẹ̀ tìmẹ́tìmọ́ bàbá náà ti lé tọ́jọ́ rẹ̀ tìmẹ́tìmọ́ ìlànà àlọ́ bá kí ọ̀rẹ́ yìí máa ń jẹ́ lọ́wọ́ rẹ̀ ti lọ bá o títí àmọ́jọ́ ọjọ́ jẹ́ ni o kí ní máa ń sọ olùwà náà bá ń lè kí lọ́mọ ewúlẹ́gbẹ́ ní ìfẹ́ dáfọ̀ ọ̀rọ̀ kí lọ́mọ ewúlẹ́gbẹ́ ní ẹ̀jẹ̀ ní ọwọ́ pọ̀ ìdúró. mo sọ pé ní ìdìbò bá ti sọ̀rọ̀ bá àmọ́ ìlọ́rùn mi kí n sọ takọ́ àbò mi náà. فاتك فتثبتوا أن تصيبوا قوم بهذه فتجوا على أن تزهدني كان مثل لو بالجة بوكو جتا كان تواصل فيها àtọ̀rọ̀ òrì bẹ́ẹ̀ jẹ̀mọ́ àwọn kọ́bárù ìlú tí ò ní túmọ̀ ilẹ̀ lòmí ìgbẹ̀ntọ́kọ̀ ìyàwó ẹ̀ ilé ayé rẹ̀ síjà láti bẹ̀ lẹ́lòmí ti lọ́lọ́kọ́ màá lọ́nà ilé àárín ọ̀rẹ́ méjì tuntun ká ó kó ti di mọ́sálásí lónìí kọ́bárù sí òní tọ́jọ́ wípé hádù ẹ̀ lè kẹ́kẹ́ wá hádù tẹ́lẹ̀ kẹ́kẹ́ wá ìlú omi rú nǹkan tọ̀ sọ́yìn نعم صريح ولو أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر أعلمتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان لا واعلموا أن فيكم رسول الله جماعة المسلمين وسبحان الصحابة بان قالوا لي ما يبقى النبي هو لا يليه أول نا قالوا لي ما يبقى هو النبي وقرأوا لو يطيعكم في كثير من الأمر كتب من ذلك وانجوا ما النبي لا به كما بابه كما بابه láàánú tún ẹ kò ìnira tọrẹ kò ní àwọn ẹ̀ṣẹ̀ kan ọlọ́run ò ní fojú kékeré báyìí anata àdá ánátù gan lọ́dọ̀ lábáwá ó ní ẹ̀ṣẹ̀ tí ò bí sí ìjẹ̀ǹtọ́sẹ̀ ọba rú wọn mú bá màmú láàárọ̀ jimá kọ́mọ iná pàtó ti jẹ́ pé tẹ́lifọ̀ yẹn ni àbúrò ẹ̀rọ lò sẹ́yìn bùkọ́rí fàdé bíi pé alùpàtàkì wọ́n ní mùsùlùmí fàkì láàbí jùmọ́ àtúntò tó bí nìta ala àtàkì ya Rasulullah wà sọ láàrin tún ẹ dẹ̀dẹ̀ ẹ wá ṣe ẹ wá mọ̀ pé sẹ́ni ìgbà yín ṣe ẹ bá ń tẹ́lẹ̀ ní láti ìjọba lè fi sẹ́ni ìjọba yín sẹ́yìn rẹ̀ tó wá dẹ́yìn ọ̀rẹ́ yìí sí nǹkan yìí ò rí bẹ́ẹ̀ mọ́. àádọ́ ọ̀tọ̀ òǹfẹ hakki rasul wà á lẹ́sẹ̀ hakki kù lọ́dọ̀ àdìrẹ́ni ní téèkì làwọn ọkà láti sọ́mọ ẹ̀yìn lẹ́lẹ̀ fẹ́ mi. ọdún ìgbàlá ni o ẹ mọ̀ tìde o ẹ ti ẹ̀ dúpẹ́ ìbẹ̀rẹ̀ ọlọ́run pé ọlọ́run ọba wò ọlọ́run bá tó dẹ́ pé hábàbà ní ìkùnrin ìgbìmọ̀ rẹ̀ òun ló di ẹ̀ gbàgbọ́ ìnífẹ̀ẹ́ ọlọ́run ti ànábì ọlọ́run sábà sára ìlóòrò bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa rẹrù ńlẹ̀ lọ́dọ̀ ànábì kẹ́ ẹ lè pọ́n lé jẹ́ kó sọ sáájú rẹ̀ dá apá kan àfa àdìsí rẹ̀ lọ èmi lọ́kùn síbẹ̀ fún yín wọ́n ti jẹ́ lọ́wọ́ ti ìlú gbèsè wà á kẹ́rù wà ilé ọ̀kan náà wà fà wá kọ́nà ìjọba yìí kọ́nà fún ọ láti ọ̀sẹ̀ dáadáa nígbà wà láti jọ́ ti kàbáyì ó wà náà tí wọ́n mú wọ́n pa ọ̀rọ̀ ìyàwó pa kankan àwọn káwọn wá dọ̀bẹ̀ bí ọlọ́run wọ́n fẹ́ dú àfa àfa wa yẹ pẹ́kì wọ́n yẹ kó aṣáájú ọ̀nà ìfẹ́ wá dàbí wọn pé ẹ̀bílẹ̀ ẹ̀bílẹ̀ ẹ̀bẹ́dù àfa àwọn ẹni tí máa ń inú burúkú yẹn ikú ni máa ń bọ̀ ní irú gbọ̀ngàn rẹ̀ yẹn fa wà náà ó dùdú kẹta lọ. kìdìrí sọ wọn ó nínú gbọ̀ngàn yẹn mú kó bẹ́ẹ̀. àfààní wà wùwá ìtọ́nà òbí sáà kùdìrí ní yẹn. kèkèrí o kéèkó o kúkẹ́ kọ́ ní bẹ̀rẹ̀ bẹ̀ kèkèrí yìí tí fẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fẹ́ kí mọ̀ bẹ́ẹ̀ ti jọ lóyà tó jù tí ò ní tẹ̀ tó kéré sí. kápẹ́kù ni ìní màá kápẹ́kù ọ̀sẹ̀ wọ́n fà fà lọ́kọ̀ lábílẹ̀. wọ́n lọ gbọ́dọ̀ ìyá náà rẹ̀ sẹ́mi wa ìkẹ́ kẹ́rù àyè lè kúfọ̀ wọn lọ́sọ̀ wọn lè fìyà ní ìwà pòkí ìṣẹ̀lọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ bìkítà ìmọ̀ kùlàkì Allah subhanahu wa ta'ala pé èmi mo yọkù lẹ́nu mi. ẹ̀yin tọ́rọ wa jẹ́ pé n bá ṣe bá ń fún òun náà ni ọ̀dà rẹ̀ mà àwọn tó lọ ń tọ́sọ́ náà dáadáa nìyẹn àwọn tó lọ ń jẹ́ kí wọ́n mọ̀ náà dáadáa nìyẹn fábùlà mìíràn wọ́n wà yìí náà eléyìí jẹ́ ìdíra ọ̀dáràtọ̀ ọlọ́wọ́ ọba wọn lọ́wọ́ àdìmọ̀ ọlọ́wọ́ ọba yìí ọ̀bọ mímọ̀ yìí kí nǹkan kábí ṣá ayé ọ̀lẹ́ náà mọ̀ إحداهما على الأخرى فقاتل التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين جماعة الله سبحانه وتعالى وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما àwọn àǹfààní tá a bá rí ayé yìí ká kọ́kọ́ kò kẹ́rí mẹ́. ikọ̀ méjì náà mùsùlùmí tí wọ́n bá ń jà. ikọ̀ méjì yìí ojú tó yẹ tẹ̀lẹ̀ sí ọpẹ̀ka lè jẹ́ pé nígbà méjèèjì ìjà àti àti gòkè ní àtúntò yìí lọ́jọ́ jẹ ní ìpàdé ọlọ́run tí a bá ní káfẹ́sì sọ ó lè tẹ̀lé bẹ́ẹ̀ àwọn afáàlú lè tẹ̀lé bẹ́ẹ̀. bóò láti yẹjú ẹ̀. wà ní gbọ́ ìfọ̀dáàrin lè ní múlẹ̀ pẹ̀tẹ̀lù kápẹ́ ikọ̀ méjì lòun náà ni wọ́n ń jà ó lè jẹ́ àwọn méjèèjì ní ọjọ́ jàre ṣùgbọ́n títí lè fi ń wò lóyà tẹ̀lé yìí tí àyẹ̀hẹ́yẹ̀ tóbi tẹ́lẹ̀ ìran kẹta ní kọjá wípé ẹnìkan bẹ lórí òdodo tó sì dàjú tó sì fojú hàn ẹnìkan bẹ lórí àádàrú ni tó sì dàjú tó fojú hàn tó kú mú kọ̀ọ̀kan wá yàtọ̀ jẹ̀mẹ́ àkọ́kọ́ tí ó mẹ́yì táwọn kan bá yà nù wọn jẹ́ ń jà yóò kọ́kẹ́ nìkan yìí gbogbo àwọn yòókù tá a bá kù a gbọ́dọ̀ bọ̀ sẹ́yìn ẹ̀yìn kẹta kakọgbọ yẹn yìí. Ah, àwọn sáàtù ayọ́nbájà rẹ̀ àwọn bá mọ̀ àwọn ìlú ayọ́nbájà rẹ̀ pásọ̀tù ti pásọ̀tù rẹ̀ ẹ̀yọ́ ti ọ̀rọ̀ sáàmù jẹ́sọ̀ ń ta ilẹ̀ àgbà kiri kókó tó fẹ́ pẹ̀lú sáàmù pàápù jẹ́ ẹgbẹ́ ẹjọ́ lórí yóò pẹ́ ìsàlẹ̀ abẹ́ ìjọmọ́. gbogbo àwọn mùsùlùmí yòókù ojúṣe wa lójú ẹ̀sẹ̀ ó ní àtọ. kíkì ni àtúnṣe àkọ́kọ́ bó o láti ta hámà àwọn méjèèjì tí wọn ò jọ sí lórí òdodo ìtẹ́jọ́ yá ká pé ojú àkọ́kọ́ lọ́ba wa. àtàrí tó lè ṣe yìí ilé ilé ìpè láti ibi àlejò ọ̀ṣọ́ ẹ̀kọ́ sẹ́yìn lè léyìn ẹ̀yin ilé ìfẹ́ ilé ìfẹ́ gbàdọ̀rọ̀ ọmọ ìmẹ́ ẹ̀yin tẹ́ lẹ́fẹ́ ti gbà náà wọ́n sẹ́yìn lórí ìtọ̀dọ̀ ti náà. tàbí kọ́jà méjèèjì náà ìyẹn mẹ́rin òdodo gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ bẹ́yìn àdìyí radiyallahu ta'ala anhu àbọ̀ wa Muawiya wallahi wallahi àwọn méjèèjì ní ẹjọ́ wà ní èwe ṣùgbọ́n láíláí láíláí gbogbo ẹ tí wọ́n bá ń bẹ̀rù ní ìjà tó bá lòun ní gbọ́ ẹ sọ fún pé kó mú ń tọ̀ wáyé láyé tí ó bá yẹn jà tí ó wà jà yọ lọ́dọ̀dẹ̀ tó ń jà yọ wà jẹ̀bi ọ̀rẹ́dẹ̀ rẹ sí o ibi tó bá lè mú ọmọ lè jà yọ lọ́dọ̀dẹ̀ ibẹ̀ là ń fi ọ̀ kó o ti rí kẹta ìjà náà. àwọn ń bọ̀. Usman àwọn èèyàn jáde sí Usman wọ́n náà fẹ́ papọ̀ nípa wọ́n tó Madina kàdé kúrú wọ́n ti bọ́ Madina lọ́kùn lọ́sí wọ́n fún ní àwùkàrẹ̀ ọwọ́ di ọ̀rọ̀ omi wọ́n tó lórí orí wọlé àgbà kó òjò ọlọ́gbẹ́lá sí kó òjò omi mọ́ ìyá wa Ummu Habiba ọ̀bí ọlọ́run dára ní àwọn ọ̀rọ̀

ìyá yín ni o tàbí yóò bọ̀ ẹjẹ́ àmọ̀ yín ni. ó ní àbídà ni o zẹ́wọ́tẹ́ tẹ̀rẹ̀ fún ilé ìfẹ̀lẹ̀ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ń wọlé àwọn omi lọ. títí máa ń nù ní kókókó lè rómi mu ní o ẹ̀ wà gbọ́ mo dáa tọ́. àná ẹ̀kọ́ lórí ìyá lò wọlé ọlọ́jọ́ ẹ̀ wà lórí ìyá wa o ya wa o wọ́n bá pè ya mi o. ti ṣe sùúrù ni tọ́ ọ bá tún bí ẹ̀sẹ̀ kẹ́ bí àwọn àjàtà àmúlò yìí wọ́n pàdé lára rẹ̀ ìyàwó sí ọ ọ̀rọ̀ tó wà ìlànà ìjà jẹ̀mọ́ sẹ́kì ìjọ àti ẹ̀sìn ìjọ àfún náà ọlọ́run tó lọ́jọ́ ìjọ láti yìí Usman wa lójú lórí fèrèsé lójú fèrèsé tó ní àárín ibi àti kóno pọ́bẹ́mù sí. Bí wọ́n ń fa sọ̀hábà dẹ́rì, á gbogbo ní sọ́bà ìjà ìbá ìbá ìbá tí mo ti gbà Islam wàlláhi màtàkùn fún Islam zamba náà ti kúrò yìí alhatu tí ìjà ìtẹ̀kẹ́ nínú Islam tí mo fi lẹ́tọ̀ọ́ pé kí wọ́n pa mí fine nígbà táwọn Mẹ̀dínà mọ́sálásí àdébì fún ó ń ṣe ọlọ́pàá níbi sọ̀kẹ́ pé táwọn olùrẹ́ra ilẹ̀ tìmílẹ̀ ìgbà sáàtì lọ́dọ̀ àwọn fámìlì jẹ́ ni káàkiri jẹ́ mọ́ra mọ́sálásí kọ́lọ̀ òbí fún láyé láti àjẹ́ ó ní mọ́ra mọ́sálásí jẹ́ mẹ́jọ mẹ́jọ wọ́n ní àròyé ah, ní ọgbọ̀n yẹn kò rúmà rọ́mì onìkan bírù rọ́mà onìkan oní omi táwọn ará mẹ́ta lè mu tí ò ní dáwọn dáàmú gbogbo ní yòókù ní ìlú ọwọ́ nù ni. ṣùgbọ́n ní sáì akọ́kẹ́ ní yahudi òní akọ́kẹ́ alakuli ẹ̀ńtọ́ni dágbé yahudi tábù ní bí thousand fún ọ wà mẹ́rin ni wọ́n Usman ní ta lọ́ra bí òru mẹ́rin síbí mi mọ́ra mọ́ra sọ fún mi sílẹ̀ pẹ̀lú àtàlẹ́ bí kí n gbọ́dọ̀ jọ mọ́ i mo tún mẹ̀sí wa lọ́nà mi ni ọ̀rà ni àfáàfin ajáre wọn ní kọ́ ọ̀tàlá wọn bá lè fi jáàmù rẹ̀ nígbà tó ọ̀rà tẹ́lẹ̀ lọ́wọ́ á tún òun lè kó mẹ́tì náà omi tó bá lòmí ìjọba ti ṣe dáadáa èyí ò lè mọ bí ọ wà mọ́ ìwò lè ṣẹ́kẹ́ ni o ní ọ̀bọ̀ òkú bí ọ wà èyí ò lè mọ tó ṣẹ́kẹ́ ni o ọ wà mọ́ mo mọ́ àwọn méjì bẹ́ẹ̀ nínú ọmọ kéwù mi ìkan bẹ́ẹ̀ rìyá lòdì sí ìkan bẹ́ẹ̀ lé tú ẹ̀ nìkan tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ kí n ṣiṣẹ́ ní ọ́fíìsì ìjọba gẹ́gẹ́ ọ̀sọ́rì oh, ọba tó àlàkùnrin omi ìsúmọ́lùrà olómi ilẹ̀ tó wá ní ìlèmù lónìí mo wá fẹ́ sọ̀rọ̀ kan yà tọ́lá yà zubẹ́rẹ̀ yà ali تجلسنا يوم مرة سكان في المسجد فقال سكان ياخذ كل جليس يا جليسه كون كان فوق بوه يجيب من لجرة من جنة نو kí n máa rábà bàtí mọ́wọ́ ẹ̀dẹ̀ kan parabo tí n tábà ti ti mọ́wọ́ mi àdébí ni ha dáa jẹ̀lí tìkìrì jánà tábà bí náwó mi ó kọ́ bá náwó mi ó ké gbogbo wọn ni wà láyà àdébí ti bẹ́ẹ̀ jọ náà lọ àwọn àdébí náà ó ké àrà àdébí àfàkùtà ẹ̀ sì ní ẹ̀ fà mí والله والله إن أبيتم إلى قتلي لن تجتمع كلمتكم أبدا سيبقى جميع سيني في فالروني كوسي والله يا مسلمين ègún bẹ́lú ẹ̀sìn o ìlànà ìpẹ̀rẹ̀ wá kájọ kábọ̀kọ̀ kò wọnú ìlú wa o ègún bẹ́lú ẹ̀sìn o kí ni ìtumọ̀ ègún gbogbo ìtẹ́lẹ̀ tó bá lọ forí fọ̀rùn sí wa ọ̀nà òkè wa ni ọkọ̀ sítù wa ni ọkọ̀ a wá láti ìdí sán lórí òun làwọn olóró ká ládà bí ẹsẹ̀ ìjẹta lórí ilẹ̀ tá a fẹ́ kọ́mọ́dájú tá a fẹ́ ṣe kankan arúgbó àwò tó wá dé ìyọ̀ rẹ̀ yìí tẹ́lẹ̀ sọ fún mi pé ẹ̀ lójú ẹ̀ ẹ̀ lójú ẹ̀ kọ́kọ́ ti bọ́dọ̀ dẹ̀ náà kí lọ fẹ́ gbàgbé ọ̀rọ̀ ẹ̀ hàtọ̀ pariwo àti kọ́ ọmọ sọ̀rọ̀ ẹ̀ hàmọ́ òtún sọ̀rọ̀ ẹ̀ tí ó ń yọlá nínú ogun nígbàdà tó làwọn eléegun ìtọ́ba sọ́ńdẹ́rì yẹn ègbó ẹ̀sìn òbò tẹ́ ẹ bá lẹ̀ kọjá lẹ́ fi pa náà lọ̀rọ̀ ní ọ̀yẹ̀ ẹ̀yin mùsùlùmí ohun yóò tó sọ̀kan náà jẹ̀mẹ́rẹ̀ akọ̀ ìgbọ́dọ̀ náà wọ́n pa gbàgbé pàtó kí ni yóò tẹ̀lé ah, àwọn èèyàn mọ̀ kọ̀ọ̀ká ọ̀rọ̀ mẹ́rẹ̀ kọ́bíyá zubẹ́rì ni wọ́n ẹ̀ àwọn tá a kù lẹ̀ nínú àwọn aṣúrọ́ bí mọ́nù tó pàkẹ́ ó kún ìlànà ẹgbẹ́ lóòrùn àná sọ́rí sí umaru tó pàkẹ́lẹ̀ ó kún ìlànà ẹgbẹ́ lóòrùn wọ́n ní kò sí ìta abẹ́rẹ́ tẹ̀lé pé alì náà ni ìjà pàkàlẹ̀ alì alì náà jọ́nà náà kọba kó wá sọ sí alì tí sáwọ́ ìbáyìí lọ́ba yìí wàrájà anáfìlà bùrùdá ni táwọn sọ̀rọ̀ sí ìlú wọn tí ò sí olórí fún mọ̀ yìí ṣáwọ́ káwọ́ kọ́ ó ní kódà sì máa yàtọ̀ ní ìdí láti fi sọ́ẹ̀tì òun bàbá wọn bá yà rẹ̀ tí ẹ̀kọ́ gbogbo tí ń ṣẹlẹ̀ àwọn ará ṣáàmù tí wọ́n àwọn ìyàwó àgbẹ̀ wọn ò mọ̀ sí ìròyìn ó sì lọ́dọ̀ wọn ṣùgbọ́n káṣí ẹ̀kọ́kọ́ mú amúlùdùrò náà nínú bẹ̀jẹ̀ tó yá ásímà káwọn obìnrin yìí náà wọ́n lè ní pé gbogbo àwọn ọ̀padà tẹ kò lórí ọ̀rọ̀ ti parí bẹ́ẹ̀ kí ni tí ó kù báyà wọn ní kọ́rọ̀ bá wọn wọ́n ti نحقود بسعر عثمان من خطراته àwọn tí ń pa òṣùwọ̀n ní afẹ́mọ́ wọn báyìí fàwọn kalẹ̀ fún wa tó ọba ti bá mi dájọ́ fún wa sí apáwọn ni o agbẹ̀sẹ̀ báyìí ni o kìsọ́ọ̀sì nǹkan nǹkan ni o lẹ́yìn náà á bàyà rẹ̀ iṣẹ́ àkọ́kọ́ àgbẹ̀ síwájú rẹ̀ á sì ní ọ̀rọ̀ dáadáa lẹ sọ ṣùgbọ́n làǹtẹ̀tẹ̀ kírọ̀ jọ́wọ́lá ìlú èsì ìfararọ lọ́kọ̀ sí tẹ́lẹ̀ tó bá fararọ tẹ́ kọ́mọ̀tì sá lọ́mọ mọ́kù lóògùn fáyìn tẹ́lẹ̀ èkejì ebi usman ní fámìlì ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ẹ̀sìn wá létò fámìlì ọ̀sẹ̀ bá jáde ẹ̀jẹ̀ rẹ̀ wá á jókòó á sì fọ̀ ọmọ á sì gbẹ̀tọ̀ ọmọ fún ẹ ẹ̀rọ kò sí ẹ̀dá burú lọ́ọ̀sì orí bẹ́ẹ̀ yẹn wá yẹn wá ìṣá rọ́bì àlọ́ tààrà náà bọ́ sọ́nà kẹsẹ̀ wọ́n wá ń lórí ọ̀rọ̀ yìí ń sàn sọ́ọ̀tì sọ́ọ̀tì ẹni dáhùn máa ń yà náà fẹ́ ìyàwó náà fara mọ́ ní bóṣe kúrí náà nǹkan kan kò tó yẹ ẹyẹ tó bá ẹni sọ́ọ̀tì ní ìjà kejì ibi tí wọ́n ti sọ pé dáná kejì káwọn pàdé ìyàwó àìsàn náà jáde pẹ̀lú táwọn èèyàn sọ bẹ́ẹ̀ sì ni ṣáájú ṣáájú àníbi ìsàlọ́mọ àlùsílámù sọ̀rọ̀ kan nígbà kan ọkàn wo owó owó owó alì sùbáyì ó yà alì fẹ̀kúrú bẹ́yìn ẹ̀ka wà bẹ́yìn àìsàn àmọ̀ràn

àtẹ́bùrà lórí ìbáwí gbọ́dá nìbí sọ wípé àyíyá kùkú náà sọ nípa tó ti jámọ́ nílẹ̀ àbọ̀hámi tẹ̀gbá wà á kì náà bùlẹ̀ àwọ̀ ábí wàkọ̀dù lọ́jà àdìbájà àǹkádẹ́. ilé wo lóyún ló jáde ló lé tí mo fi sí ẹ̀yìn ìyàwó mi ó jáde ló tí mo fi sí. kásẹ̀ mi bẹ́ẹ̀ bí jíjáde rẹ̀ tó fi wá rìn lọ ó tún wá gun ẹṣin ẹṣin ìdúdú kìrìmùkìrìmù tí ọ̀fẹ́ ẹ̀ fi wáìtì kẹ̀kẹ́ lára rẹ̀ nígbà tí ó dé àwọn àjá tí ń bẹ́ẹ̀ tòsí omi ibẹ̀ wọ́n wá ń gbó ibẹ̀ ló tó fura nítorí ìyá wọn ṣẹlẹ̀ máa ní ìyá ah! rọ́jà tí ẹ ti ń padà ọwọ́ káwọn ọmọ ìjọ rẹ̀ ṣáàjì ọmọ ìjọ rẹ̀ ní wọ́n ní òbúrú àwọn ti rìsọ́ọ̀fù lórí tí ayé ń fẹ́ insha Allah àti rìsọ́ọ̀fù iná tí sọjọ́ sọ lẹ́yìn gbogbo àwọn kọ́tà Usman wọ́n ti gbọ́ wọn bá sara wọn jọ pé ọ̀rọ̀ yẹn o tí ọ̀rọ̀ ìbàdàn jẹ́ pé wọn lọ gbọ́dọ̀ àwọn yé rọ́bẹ̀ lélẹ̀ yìí o nítorí kò dáàtì ní wípé ẹgbẹ́ àyẹ̀bí yẹn fifteen hundred kankan ni wọ́n kó kò fún ọfà fún nkankan èyí fífi ẹ lọ sẹ́yìn àwọn tọ́lá gbùnbẹ́ ẹ̀tọ́lá àti ṣùgbẹ́ ẹ̀yẹ lọ sí ikọ̀ wọn abàmẹ́ àwọn kan tí wọ́n lọ nínú wa náà ni tí wọ́n lọ sọ ikọ̀ tàwọn àyè tí wọ́n bá ti ń sọ ọ̀rọ̀ yẹn lọ tí wọ́n bá ti ní wọ́n bá ti àdìparí ọ̀rọ̀ báyìí o ó kúrẹ́ ẹ̀sìn wọn pàdé ẹ̀sìn ẹ̀yìn ẹ̀ka ọ̀tà láti jẹun tí ẹ̀dọ̀ pé tí ẹ bá ti sátà ni wọ́n bì wọ́n fẹ̀ dífẹ́ di ara wọn àwọn ti ti bẹ́nu wọn náà bì ṣùgbọ́n gbọ́dọ̀ kọ́ ọ̀bọ̀jẹ́ ìjẹun yín ẹ̀yin tẹ́ bẹ́ẹ̀ bọ̀ á ní tẹ́ ẹ bá Ọdụ awọn tọ́láì ní ìkó kejì mọdụ àmàwíyà yìí tó kù tẹ́ ma pàdé ní pé ẹ̀yìn ibi bi bàbá ti kọ́kọ́ balẹ̀ wájú ìsájọ òun rẹ̀ lọ́ba tí ìyẹjú ẹ lọ wájú àtẹnú rẹ̀ lé àtọ́ ọ̀dọ́ a bá ti ẹ̀yìn náà tàbí ìtàlẹ́ ti padà àwọn tá ẹ̀yìn tí a pé sọ́tọ̀ àlì ẹ̀yìn náà mọ̀ pàdé olóògbẹ̀sẹ̀ pé àtọ́ ní a wọ̀n ní àdìyẹ tó fẹ́ lù kó lè bí wọ́n tó pàdé àjọ́bí padà orílẹ̀ ìsàdọ̀ bí jùlọ́sì ewu ọ̀rọ̀ yẹn jẹ̀mọ́ra tí wọ́n bá tiẹ̀ lòun ò ní papọ̀ sínú ẹ̀ tí ò ní papọ̀ sí èkó tí wà lórí wọn sí ìlàwà fẹ́ mú ó ní alhamdulilayi àtẹ̀sígbà sí àtàwọn àmì ìṣe papọ̀ mọ́tò tẹ́lẹ̀ àti tí wọ́n wà ní ìṣe papọ̀ mọ́ ṣe bí ó sì ní kẹ̀kí ìgbẹ́gbẹ́ rẹ̀ ó ṣe jìmọ́ bí ìṣẹ́wọ̀n ọba mọ̀ báwọn. gbà gbà gbà gbà ikọ̀ méjèèjì máa ń dàrú kí ni obìnrin pé ó ń kálukú ń dáfà ànẹ́fìhì ìdáfì ànẹ́fìhì ẹ má dà lọ olóyè ká ìṣe lójú àwọn èèyàn kí ìparí ẹni ti tẹ̀lé. fine lẹ́yìn ọ̀rẹ́ yìí ìjà ó tún pàṣẹ ní ṣe láàrin Muawiya àti Ali nígbẹ̀yìn gbẹ̀yìn wọ́n padà pa Ammar bin Yasir sínú ọkọ̀ tí tani mẹ́lẹ̀ wò Ali mẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì ni Ammar ọ̀rọ̀ Ammar tó yẹ nínú àwọn àwọn ìtúnẹ̀ tí wàá dé apákanú àwọn àbọ̀ àti wípé yá wà ìtọ́ ìfàtà ní mílíọ̀nù mílíọ̀nù tọ́tà fún fa asìlẹ̀ ìgbà ìnáwó náà wọ́n ní asìlẹ̀ fún wọ́n ní fárúkù kìfáyà ni òun lọ yọ àwọn kan nù ọ̀sọ̀ ábà ẹ̀yìn kan ò lè bọ̀ ṣàdé o torí àríyàn tí wọ́n fẹ́ máa yí ọ̀rọ̀ wípé ẹ àwọn kan ìrìnsáta ní fitna wàhálà láàyè ṣíkú ni màláhù ìyádùn àwùjáwòrán yẹn àbúrú bìkínì kankan kàfi isla láà fárúkù kìfáyà ní tòótọ́ tó ń sọ àbúrú sẹ́lẹ̀ ṣáàrì tí àwọn èèyàn lọ rẹ̀ pépè kúpè wípé òun lọ́wọ́ ayọ kìsì lọ́dá wà láyẹ̀lẹ̀ o ní pé wọ́n rí inú kútùbù àwọn àgbààgbà àfa bí ìmáàmù tọ́bárí jáuzi afa muhammadu alhanafi ọ̀ka ìlú ọ̀rọ̀ orí tọ̀sọ̀ kọ́lọ̀ gbọ́dọ̀ ní kọ́ba ní kẹ́ ó ní kásùrà dáadáa o èèmà جوهرة ما يرويه الطبر الطبري نعم جوهرة الإسلام إن تبعت ممو تبعت الدوار kátó lè má tiẹ̀ tán sánẹ́lù bẹ̀rẹ̀ ìmá tiẹ̀ o nítorí sí àwọn ọmọ ọ̀wà ló ẹ̀ tó ṣe ìsìdáàmù àti fún àdí ìfọkànsẹ̀mù lẹ́yìn ká jọ gbogbo tí wọ́n mẹ̀sẹ̀ ń kọ́ òní wọn kọ́ lẹ̀ lọ wọ́n fẹ́ yẹjú ìjà yìí abúmúsá wá ní mọ́fà ẹ ń bá ma ipò abúmúsá yọmọ yìí pé sísọ yọ ọ̀rọ̀ tẹ̀mọ́lẹ̀ wà lọ́ọ̀yì pọ̀ tẹ̀mọ́lẹ̀ ọ̀rọ̀ sí pọ̀nba àìfẹ́ tẹ̀mọ́lẹ̀ rẹ̀ àwa ń bọ̀ àwọn sàhábà yìí rídu wa nù lọ́ọ̀yì àlè àjùmọ̀rin ìgbà yìí ti wá tẹ̀lé ìṣẹ̀lẹ̀ ní gbọ́ tẹ̀lé lórí kíni ilẹ̀ ayélujára ẹ máa wọ ìmọ̀ sádùn ibùdó bí wà kọ́ọ̀lù káàlù mi ní sọ́dọ̀ ìfìtìnà òun náà dàbí fìtìnà lẹ́yìn ìgbà tí wọ́n pa á ní ìtàn kí Muawiya wà á dò lórí Muawiya yìí ọwọ́ á rí sábà bí wà kọ́ọ̀lù ó wá ní yàtàn ah, ah, limaza lam takun mimman yusiru bayna sọ̀tàtẹ́yìn ìjàmbá ṣì ń àkùsàtàlà tiridu tí bá lọ ní kí àmì ìkọ̀mẹ̀tì bá ń jà sórí kẹyọ̀ yẹra ni obìnrin kẹyọ̀ kúṣe ni ọ sọ́dọ̀ ìlú àkọ́ni ó ti mọ̀ pé wàhálà ìjọba lórí ìgbàlẹ̀ sọ́dọ̀ ìlú àkọ́ni ní ọ̀ ọ̀rọ̀ tó ń bí mí ìbànújẹ́ lẹ́nu mọ́ kábàá mọ́ ìfẹ́ mọ́ padà jáde ìjà o. Màáwìyà ni ọ̀kàbàá lóko wọ́n lọ́gbà mọ́ ìtumọ̀ kánà ní pé ní ìlọrin fún àwọn àdìdọ̀ kí n ti bá àtọ́ ìfàtì àlùbá bí àti ìfigbà ìjà ó sì pè sọ́ ìfà. Àwọn ilé ìfíọ̀ torí lọ́nà náà mọ̀ wọ́n lọ́sùn tí ó jẹ ìyà sí ìlọ́dọ̀ àwọn ilé ìta àwọn ìṣàrù fàáfọ̀ àwọn ìṣàrù fàáfọ̀ ومن استعلى فأصاب فله أجران ومن استعلى فأخطأ فله أجر واحد أو معاوية وني أجرك أو علي وني أجر نجي torí kílà ti bímọ àdúgbò sọ pé ìyá àmàd tẹkùtùlùkà àti àlùbáàbíyà kó láti sọ yorùbá àwọn ọkọ̀ tí sùúrù wọn ò tó nínú wọn wọn ò ti pa ọ́ mọ́gbàdá ìgbà yọrẹ yìí ló kàn kó wa tó ń tàbá yá náà ló ń tàbá sọ̀rọ̀ àwa ń bọ̀. tí àkọ méjèèjì inú mu mi ní tí wọn ọ̀gá gbọ́ra wọn yé ojúṣe àwa yòókù ní wípé ká ti àtúnṣe láàrin wọn. fàyín bákàtí ìdáwọ̀ ẹ̀rú kọ̀ tí ìjọba wa yá yí pé kò sí ìtọ́jọ́ ọ̀kọ́ ìdílé ìdílé ìdílé mara yìí ọ̀yà ẹ wá ẹ wá bẹ́ẹ̀ tó lòun ní gbà yìí ẹ gbà yà lọ́nà tí ó gbàgbé tọ́lọ́wọ́ á jẹ́ pé ìjà náà lọ̀rọ̀ padà wà lórí kẹ́bù sí bóun ni a ti máa ń di eléyìí ọ̀gbọ̀n eléyìí gbọ́ àwa tá a fẹ́ ṣàkóso rẹ̀ ọ̀yà ẹ̀dá akọ̀ ẹ̀wá abẹ́lé yìí ẹ̀ta fẹ́ wá bá wí èèmọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ ṣe kí nígbà tó wọ́dún ọ̀yàn bá ọ ẹ bá ọ ẹgbọ́dọ̀ tẹ̀lé torí pé àdéhùn lòdì ọmọ ìyá wa yìí ìtọ́ba sọ̀ọ́lẹ̀ ní dúkìá ẹ gbọ́dọ̀ mú tí a bá wá parí ìjà ìjẹ́ nígbàlá àwọn òtí àwọn ti gbọ́ àwọn ọ̀jà mọ́ ikọ̀ mùsùlùmí lọ́jà wọ́n wá padà síbi òdodo ìpìlẹ̀ wọ́n wá fẹ́ ṣàkóso oní ọ̀yá odúyà mìíràn lòmìnir ikọ̀ méjì tọ́jà yìí nígbà tí wọ́n kọ́ sí sóyà bẹ́ẹ̀ sí ẹ̀ ó ti di pé ayọ̀ àti ìfẹ́ wọ́n ti fẹ́ lómi lòdì wọ́n ti di ẹlòmíì ní ní wọ́n pẹ́ lómi lòdì wọ́n jẹ́ lómi lòdì wọ́n jẹ́ lómi làpá wọ́n wá jọ jókòó. olórí àwọn mùsùlùmí àáfà àwọn sáàsù kò yẹ̀dú ẹ̀rọ tó ló sí ó ti sùúrù ayé ti bàbá kọjá ẹ̀kẹ́kẹ́ ẹlẹ́dìbà kí wàá ní tí ó kù sáábẹ̀ fẹ́ lára ẹni padà àbáyé gbẹ̀fẹ́ lẹ́yìn kẹ́ bá dìde. ní àbáyé mẹ́mu mo bá iṣọ́ rẹ lórí. ẹni pé ìfáìmọ̀ ó ní ọ̀fáìmọ̀ wọ́n ti gé bí ọ̀gbọ́n ọ̀lẹ́mùsílẹ̀ ọlọ́pùra pọ̀bẹ lókè abúyá sí lókè èyí tó fẹsẹ̀ mú lẹ́jù kábùlẹ̀ sọ̀rọ̀ fún òye bẹ́ẹ̀ kan rẹ̀ gbogbo ìjàmbá tó láti tuntun méjì tí wọn ò fi sùúrù bára wọn lò gbogbo tí wọn bá bàjẹ́ láàyè ara wọn fún òye bẹ́ẹ̀ kan rẹ̀ ẹ̀sìn tẹ̀ mọ́lẹ̀ tọ́lọ́ wá jẹ́ pé báyìí ní tẹ́sí tó sọ ó tún gbá wa padà síbi ìjọmọ ẹ̀yà náà ni sọ wá yẹ ká mọ̀ gbọ̀ràn ó sì pé bá a ṣe ń bàjẹ́ sí lọ ara ń bàjẹ́ bá a ṣe ń fọ́ lọ ara ń fọ́ tí bá wá ń rí ìyẹn lọ báyìí àwọn létí tani káfà látẹ̀kùnmọ̀rún àǹtúyìnúnà wà ní fílmù fún. látẹ̀kùnmọ̀rún àǹtúyìnúnà wà ní fílmù fún. látẹ̀kùnmọ̀rún látẹ̀kùnmọ̀rún. أنتهينونا ونكرمكم لا تكبروا أنتهينونا ونكرمكم وأن نكف الأذى عنكم وجودونا وأن نكف الأذى عنكم وجودونا وأن نكف الأذى عنكم وجودونا وأن نكف الأذى عنكم ما لم بني عمنا ما لم موالينا ما لم بني عمنا ما لم موالينا أتقوا لا تنشروا بيننا ما كان مجبونا لا تنشروا بيننا ما كان مجبونا jẹ́mọ́ àwọn tá a kẹ́kọ̀ọ́ ìsìláàmù lè rí ni àṣẹ́rí láàjọ kọ́nìtì látẹ́kùn máa ń àǹtù ìlú náà wà ní kiri màkún. látẹ́kùn máa ń àǹtù àdá àǹtù wà á nà مهلا بني عمنا مهلا موالينا مهلا بني عمنا مهلا موالينا اتقوا اتقوا لا تنشروا بيننا لا تنشروا بيننا لا تنشروا بيننا ما كان مدفونا لا تنشروا بيننا لا تنشروا بيننا لا تنشروا بيننا wa pé yóò jẹ́ tó máa wọ̀ nínú náà.

nínú ẹbí kọ̀ọ̀kan tọ́lọ̀ ń bá ti fa ẹnìkan yọ wọ́n mọ̀ wá ní agbájé family agbájé agbájé wọ́n bẹ́ẹ̀ tí ẹ bá ti wá ti fi nítorí wọn pé ah, àwọn àwọn ah, o ah, bàbá wa àgbàgbé ẹgbẹ́ ọmọ báwo ni ẹbí igbó kan tàwọn o gbàgbàgbé sì ní àwọn ọmọ ilé ẹ bọ̀ sí bó ṣe ọ̀rọ̀ ti ilé ẹni tó ní ìṣe ni ẹyẹ jù rírọ́ o wọ́n yẹ ẹgbẹ́ ẹ̀dọ́dọ́ àwọn olóyìn ọ̀dọ́ kan ìjà ti ajẹ́kẹ̀ ẹ̀. ẹ̀dọ̀ pé ikú dáwà tó fi sọmọ wọn ikú ànẹ́ni ikú ànẹ́ni wọ́n mú sí wọ́n mú tọmọ mímọ́ wọ́n jẹ́ ìyàwó ti ṣe ọkọ̀ láti wọ́n mú mọ́. mo wá ní mo lálẹ́dọ̀ lọ́dọ́ wá nínú àbùdá ìlmọ́wòlá nínú àbùdá àmọ̀ túnmọ̀ olórí àmọ̀ túnmọ̀ ọmọ ẹ̀yìn bí ìjọ ìgbòrò ní máa túnmọ̀ ẹ̀rú yóò máa túnmọ̀ ọmọ ẹ̀kẹ́ òun dáhùn tí ó máa túnmọ̀ ẹ̀yìn ọmọ tó owó kù sọ́wọ́ ní ẹjọ́ ẹ̀yìn ọmọ tó owó kù ọwọ́ ní ẹjọ́ àtẹ́yìn ọmọ tó owó tẹ́ ẹ bá ti ṣe àtẹ́ ẹ bá ti ṣe ń dáyà nínú والله بالله مهلا بني أنفسنا kọ́nà ń kó ti sẹ́nu owó ẹ̀ ọlọ́run akọ́kọ́ àkọ́bẹ̀dà tó máa jẹ́ pé àwọn ọmọ mọ́ta ńlá àkọ́bẹ̀dà láàdá ń ṣòro Na máa dáànà máa ti fúnná láàdá na. Òkú tá a jọ pọ́pọ̀ gbẹ́sà rẹ̀ kò tá a jọ sí. Ẹni tó wà rú. rú rẹ̀. Ìṣẹ́ tó wá jáde, parí ẹ̀, tó jáde. kíjọ wáyé láàrin àfáàlù. Ìṣẹ́ náà rẹ̀ ló burú jù. ìdílé ìmọ̀ akọta àwọn eléyìí àwọn náà máa kọ́ tèmi eléyìí sì ń sọ àdéhìí lẹ́nu ọ̀rọ̀ ànábì tí ó ti dé yìí yóò wà gbé mi kọ́ lọ́nà yóò gbé mi kọ́ ànábì àdìjẹ́ náà ta wàhálà ọ̀fẹ́ wọ̀dà ọ àìlẹ̀ ìmọ̀ wọ́n pẹ̀ náà náà náà àdéhìí òkè ìjẹgbọ̀n ni òkè ìjẹgbọ̀n ni àdéhìí òkè ìjẹgbọ̀n ni

kí ló fà á wọ́n ní lè á nà kòkó wájà ìrìnà sáré kàǹkọ́sírù bí mo kọ́ làbá ti dì í ni wọ́n wò kó wájà dì í ni láti kàǹkọ́sírù wàjà ó ní mo kọ́ làbá ti ìrìnà sáré. ìjọba ìyá kìí kí lójú ó lè bì nítorí wípé ìjọba ìyá ìbí bẹ́ẹ̀ sì ọ̀gá ti pa á pọ̀ mọ́ wọn ò fi alọ́mọ ìyá mọ́ ìjọ náà yá kìkìrè bíbí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyàrá ìdìbò ń sẹ́kù sí. ooo jẹ̀mọ́ gbogbo ẹ̀ ń bá jẹ́ gbálí jẹ̀mí náà ti ẹ̀kọ́ fẹ́ wọ̀ ọ́ ọ́ ọ́ èmi ló sọ èmi ò fọ́ ọmọ ogun jọ ọmọ tó ń bogun jọ kọ̀ọ̀lá gbogbo ọmọ tó tún sọ fún mi pé ustaz ẹ mẹ́sọ ustaz ẹ mẹ́sọ èmi lèmi fẹ́ràn ọ̀rọ̀ àdéfín níwájú ọlọ́run gáàsì wàlẹ́ ìjọba wọlé wọ́n báyìí wọ̀ á ah, olórí ìbú ni wọ́n bá tẹ̀lé. ìlú ọmọ tó rú ẹ̀ wàlẹ́ ìwé just but that ibi tí bẹ̀rẹ̀ ìdílé lè láì just wàlẹ́ ìjọba wọlé bàbá yìí wọ̀ ọmọ tó bọ̀ wọn. tí wọ́n bá pèèyàn láàbà ní nǹkan méjìlá àbàdọ́dọ̀ rẹ̀ yọ ọ́ kàpa kéwú kéwú náà wà kápẹ́ ìṣàtúntò yẹn tó bá nígbà tí yorùbá wò lóyún ní ìṣàtúntò púpọ̀ wọ́n ní ìṣègbè yorùbá yìí wọ́n ní bí èèyàn bá kápá tún ó tún wọn yè lò ó yè tí tó bá wá kápá yẹn èèyàn ló kéwù ọlọ́run ti tí wọ́n kápá wa o lónìí eré bò láti kápá tó làwọn sá ẹgbẹ́ àti ìdẹ́nu ẹlòmíì ẹ̀rọ ọlọ́run bá ṣe ọmọ dákìyà tó jẹ́ ọmọ ìyá yìí kúrẹ́ǹkọ́ ẹ̀ẹ́kẹ̀ ìyá ìyá rẹ̀ ìdókòó lẹ́nu ọ̀gbọ́n nù nígbà bá rí ta lẹ́bàá ní gbọ́bẹ́ mu júùsù ní ọ̀pọ̀ fowó sí mu àndáyù <laughs> fi fi fi ádàlà àbí mìlìkàrọ́ à. jama gbogbo ẹ̀ ń bá fẹ́ jẹ́ èsì ọ̀nà bàjẹ́dọ̀ ọlọ́run yóò mọ̀ sábùsì náà gbogbo mọ́ọ̀mọ́ tètè fún lágbára yóò mọ̀ gbogbo pa bìlìkàrọ́. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا gbogbo ẹgbẹ́ tó ń jí máa ń kùnrin káàyè òṣèlú mẹ́tò kí wà lọ́mọ tẹ̀lẹ̀ lọ́kùn lónìí jùmọ̀ ayílẹ̀ islam ayílẹ̀ islam wọ́n bí ìyẹ̀lẹ̀ èyí tó dá tó fi wá sẹ́nu rẹ̀ ó ní màá sí nínú rẹ̀. a ní kẹ́ ẹ̀ mọ̀ pé àfikún ọ̀rọ̀ yìí ti pàṣẹ fún àwọn tí ó ń ṣàkóyọ̀ rẹ̀ sọ́ọ́ tí ó fi gbẹ̀sẹ̀ yẹn máa fi wọnú ọdún fáyìn ọ̀sẹ̀ mi lọ́rùn. ẹjọ́ tó ń tọ̀ nǹkan mọ́ náà anábì ní gbogbo ẹ̀ tí ó jókòó nù ná lọ́jọ́ máa ná mọ̀sáàpà ti bẹ̀rẹ̀ àwọn mẹ́ta àti mẹ́tìlẹ̀ ìdí déédéé ti fi ìdí ẹ̀kọ́ kan kò lè ní pé kí lè ti fi kọ̀ọ̀kan fọ́ọ̀tì kìlómítà ti lòkè ewúrú eyín ẹnu ọmọ ẹlẹ́kọ̀ọ̀kan yóò padà yóò dàgẹ́rẹ́ bí òkè ewúrú bẹ̀rẹ̀ sí nìyẹn ẹgbẹ́ kan ẹni tí ó wàá gba jẹjẹrẹ tó bá jẹ́ òótọ́ tó bá jẹ́ òótọ́ wà láàyè kò sí sáà lè kàkóyá lè kànáà ṣé àgbẹ̀rẹ̀ kò fẹ́ wọ̀ wà láàyè kò lè dà nítorí pé à ń ṣe é lónìí ni gbogbo nǹkan ní máa forí